a sì mọ̀ bákan náà ipe tí èèyàn bá wà nípò owó ẹ̀ ìgbà tí ẹ̀ bá ní jàǹdàbà lára àbí háyọ̀ àbí nìfàs ọ̀nà ẹ̀ ní kọ́wẹ́. tó bá wá tilẹ̀ pé èèyàn fẹ́ kírun ọwọ́ awo mi kò rọrìn láti fi sàlù àlá èèyàn ní jànábà lára ọ̀ràn èèyàn ní kọ́wẹ̀ owó mi kò rómi láti fi wẹ̀ àbó ní ṣáyò lára owó mi kò rómi láti fi wẹ̀ ǹjẹ́ nǹkan kan wà wà tá a lè ṣe tó lè múni láǹfààní àti kírun nígbà tá a romi àbá tẹ romi ṣùgbọ́n ìdíwọ́ kan wà àbó mi tó lè mú ni má lè lo omi lásìkò tá a romi bí àárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà tó ṣe pé gbogbo ìgbà náà lọ́lọ́run ọba pa mùsùlùmí láti láti máa sin lọ́run. ìjọsìn yìí nǹkan kan ni tó ṣe é pé a nídìí ṣíṣe rẹ̀ ọ̀ràn yẹn ni ká máa sin lọ́rùn títí tá a fi wọlé. bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe gbogbo ìgbà. o sì ṣeé ṣe ká rí kọ́mọ́rọ̀ wa láti lò ìdínà tẹ́sí Islam fi sí lófin wípé nǹkan kan tó ń jẹ́ ẹ̀tẹ́yẹ̀mù ẹ̀tẹ́yẹ̀mù yìí ó jẹ́ kẹ́ ọlọ́run ọba tó ti fúnjọ yìí àánú sísọnù sí ìyàn ọrùn Aisha radiyallahu anha ìyàwó anabi Muhammad sallallahu alaihi wasallam tí ìyàn wọn sọnù nígbà tí wọn bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lórí ìrìn kan àtùkọ àti lọ́tọ̀ Aisha ò rí ìyàn níbi tí wọ́n wà wọ́n wà títí wọn ò rí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ yìí pé àhàbẹsẹtùnà yìí tí àìsà fẹ́ mú amálẹ̀mí torí àtùpà ti lọ tó tó dè wá amálẹ̀mí orí wíwá rẹ̀ ni wọ́n wà tátùpà ṣùgbọ́n àfi wọlé agbègbè ibi tí wọ́n wá wà tásùbà ti wọlé bá wọn yìí ọjà ìtọ́jà gbọ́n àbíká tí ò sòlù á kírun a sì gbọ́dọ̀ sàlù àlàkà tó kírun kò sì sómi dábì sàlù àlà orí wíwá omi tí wọ́n fi sàlù àlà orí ìparakòrò pébi tí àtúbà wa dé bá wà yìí kò sómi ń bẹ ni wọn wà lọ́nà ọba sọ àyà ẹ̀yẹ́mù kalẹ̀. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àgbéga àti ọlá tọ́lọ̀ sí fún Aisha radiyallahu anha. sori rubba darratin nafi'a. ó ṣeé ṣe kí nǹkan kan kọjá pé ó wúlò lọsí pé ìnira ni ìnira ni ìgbà tí wọn ò rí ìyún ọrùn rẹ yẹn ó padà wá di nǹkan aláǹfààní nígbà tó lọ́wọ́ bá ti torí rẹ̀ tó sọ ṣíṣe ṣíṣe tẹ̀yẹ́ mú lófin kalẹ̀. tọ́ ó wu ọlọ́run bá pé kí eléyìí kọjá sábàbí tí wọ́n fi ṣe tẹ̀yọ́mù ṣíṣe ní ntọ́bọ̀fin mu. wọ́n ìlà tó bá wú ọlọ́run tó ń ta ìsómi níbi tí wọ́n wà yẹn fún mi àtẹ̀yọ̀. tó bá sì wú ọlọ́run omi díẹ̀ máa ń bẹ pẹ̀lú ẹnìkan nínú àwọn ẹni tó ń jọ ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà náà omi díẹ̀ yìí ọlọ́run ọba wa lè sọ̀dọ̀ omi púpọ̀. kí ti sẹlẹ̀ níbòmí kí àwọn sàbẹ ànábì sallallahu alaihi wasallam rọmi omi díẹ̀ ni wọn rí láti fi ṣe ìmára láti fi ṣàlùwàlá ànábì sallallahu alaihi wasallam ní kó gbómi díẹ̀ tó wà wá wọn kọwọ bọnú rẹ̀ yíyọ tí wọn yọ jáde báyìí omi bẹ̀rẹ̀ sí láti àárín àwọn ọmọ ká sì tiẹ̀ sèké ti sèyàn kan kìí sèyàn méjì wọn pọ̀ lọ́jà rà Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá tún fẹ́ẹ́ fi òfin míì tó fẹ́ẹ́ fi lélẹ̀ fún wa rahmatan bina ó ṣe bẹ́ẹ̀ láti fi ṣèkẹ́ wa láti fi ṣàánú wa. àtẹ̀yẹ̀mù <coughs> nídìí lárúbáwá tẹ̀yẹ̀mù. تيمم يمم ييمم يمم ييمم تيمما قلنا له بمعنى القصد كان يكبره بيكبره إن ما كان يتيمم وما أدري إذا يممت أرضا أريد الخير أيهما يليني ìdá yammamtu arda nígbà tí mo bá dojú kọ ayé ibì kan uridu khayra títí pé ohun tí mo gbèrò láti rí náà lórí ayyuhuma yalini ìmẹjọ ṣẹlẹ̀ sí mi èrò tèmi lórí ṣùgbọ́n ìmẹjọ ṣẹlẹ̀ bóyá orí ni àbá ìdá ìdá yammamtu ay ìdá qasabtu. fẹlẹ́ yìí ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà òun náà ni alqasdu ila as-sa'idi li mashi al-yadayni wal-wajhi bi niyyati istibahati as-salat náà ni ká dojú kọ ilẹ̀ torí ká lè bá a fi ọwọ́ wa fi gbá káwá tara rẹ̀ fi pa ojú àti ọwọ́ wa nítorí àti lè ba láǹfààní àti kírun eléyìí náà pè tẹ̀yẹ́ mú nínú òfin ṣẹ̀ríà. wàhálà yìí ẹ̀tẹ̀yẹ́ mú àgbọ̀dọ̀ máa túmọ̀ rẹ̀ sálù aláàfin pẹ̀sì yìí sálù alá rárá ambọ̀sibọ̀sì pápẹ́ àlù aláàfin pẹ̀sì nítorí pé tó bá yẹ kó àlù alá ni. بالمعنى الشرعي لكلمة الوضوء lórí ìtumọ̀ ìtàlùwàlá nínú ṣẹ̀ríà àbámafo náà yọnu àbá sì máa fi fímú àbá máa fi parí patí àbá sì máa fi pẹsẹ̀ báwo láti ṣe wá máa túmọ̀ rẹ̀ kò ní ìtumọ̀ sí orúkọ rẹ̀ lọ orúkọ rẹ̀ gángan ní ìtumọ̀ rẹ̀ wọn á ní báwọn lórúkọ rẹ̀ tó dé ìtumọ̀ rẹ̀ wọn àtẹyẹmù kílẹ̀ lọ sí tẹyẹmù kílẹ̀ ṣe tán àtẹyẹmù kílẹ̀ máa ṣe dípò àlùwàlá tí ó bá sómi àbómi wà á lè lò àtẹyẹmù bẹ́ẹ̀ àbùkátà láti máa pé àlùwàlá àfẹ̀pẹ̀sẹ̀ ẹ̀ àlùwàlá àfẹ̀kẹ́ because ó lè yí ìwọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá sọ fún ṣe lè má yí òun pàápàá jùlọ àwọn èèyàn fi ran sílẹ̀ láti kọ́ nípa òfin ọlọ́run gbàtẹ́yìn bá túmọ̀ rẹ̀ pé àlọ́ aláàfin pẹ̀sẹ̀ ó lè bára rẹ̀ nípò kò sómijọ́ kan pé òun ti gbọ́ lẹ́nu ẹnìkan rí wípé àlọ́ alákan tí wọ́n máa fi èèpẹ̀ ṣe dípò omi sòmíọ́ bá mú èèpẹ̀ yóò fi bọ́wọ́ yóò dá sẹ́nu ìtura yìí náà lẹ́gbẹ́ àlùwalá àfẹ́fẹ́sẹ̀ lásìmà wípé alqawlu fil badali kalqawli fil mubdali àlè tó bẹ́ẹ̀ lòfin sọ pé ń dá a ṣe fún ìpìlẹ̀ náà láti fún tọ́tara rẹ̀ jáde ìgbà tó ti jẹ́ pé náà àlùwalá àwọn yọnu inú mu ni máa fi ìpẹ́ náà yọnu nínú tẹ̀yẹ̀mù kí ni tí ó sì mú ni má fi bọ́ mú nínú tẹ̀yẹ́mù àwòdùbìlà tó bá jẹ́ pé ẹ̀sìn Islam bá ní fèpè yọnu fèpè fímú ọba ti takò làkàì ọba ti takò làkàì torí kọba já làáfíà ọba ti níyàn lára ṣùgbọ́n nígbà tó ní ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó di nira àbí ó di nira ó di nira tabarẹ́ nìkan ti ń pè pẹ̀sẹ́ nu àgbélà ìlà ìlọ́wọ́ ó fi pẹ̀ bọ́ mú subhanallah. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyà fi hàn wá pé bófin bá ti ṣe wálé ẹ̀rọ àtẹ̀lẹ̀ sáwá lè pè ní tẹ́ ìmáàmà àbí tẹ̀yẹ́ mọ́m tẹ̀yẹ́ mọ́m torí tẹ̀yẹ́ mọ́m wà làkín tẹ́ ìmáàmà àmọ́ ti ń dẹ̀bẹ̀ mo tẹ̀yẹ́ mọ́ ọwà ṣùgbọ́n tẹ́ ìmáàmà Allahu kí ni aluwala fa aluwala sàkéde larubá ni alwobo alwobo torípé léde tiwa kò sí bọ́ọ̀dì tẹ̀rẹ̀ tá a bá sọ pé aluwala lába sòṣùgbọ́n atẹ̀yẹ̀mọ̀ atẹ̀fẹ̀rọ̀lì káwá sọ pé tẹ̀yẹ̀ mama máa ń ṣe sọ àgbọ̀dọ̀ sọ pé tẹ̀yẹ̀ mama ní táwọn sọ ní kíni tayammum tọ ẹgbà ọ̀rọ̀ yìí wá <coughs> àlàyé ò wá nípa pé nísìn nínú ìtumọ̀ tayammum wọ́n ní òun náà ní ká dojú kọ ilẹ̀ tá a fọwọ́ gbá ká fọwọ́ gbá ká fi pa ojú àti ọwọ́ wa nítorí àti láǹfààní àti kírun. nítorí àtìlélẹ́tọ̀ọ́ kékeré ṣé tẹ̀yẹ́mù yẹn alùwọ̀ rọ́ọ̀fìrún ẹ̀ ṣé tẹ̀yẹ́mù rọ́ọ̀fìrún lèlḥadẹ́t amòbíyẹ̀hún lèfọ́láti máa qiyam lèḥadẹ́t ṣé tẹ̀yẹ́mù ó ń gbé ẹ̀gbin kúrò lára ni àbí. ẹgbẹ́ ọ̀sẹ̀kù lára ṣùgbọ́n yóò fún yàn ní àǹfààní àti lè kírun. ìyapa ni láàrin àwọn olùmọ̀ eléyìí lọ́wọ́ á fi oríṣiríṣiríṣiríṣi àwọn òfin tí ẹ bá sọ yìí pé ẹ̀tẹ̀yẹ́mú rọ̀bìrún ẹ̀tẹ̀yẹ́mú àmọ́ gbẹ́gbẹ́ kú fẹ̀yẹ̀kúnnù tẹ̀yẹ̀mú kẹlẹ́wọ̀wọ́ ìtẹ̀mẹ́mẹ́n tẹ̀mẹ́ tẹ̀yẹ́mú ọ̀ àlùwàlà sẹ́mi pé àlùwàlá nìsín ó lè ti àlùwàlá àṣùbà alẹ̀ látàlẹ́ yìí lópin ìgbà tí ntí máa bá àlùwàlá jẹ́ kàn bá tẹ̀ gbọ́wọ́ rẹ̀ wàá sì fàlùwàlá tó sílẹ̀ látàlẹ́ yìí kí ìrun àṣùbà tàbá sọ pé àtẹ̀yẹ́mùmù rọ̀fíàn ajẹ́kọ̀ọ́ lè ti tẹ̀yẹ́mùmù náà lẹ̀ látàlẹ́ yìí tó fi kírun àṣùbà lọ́la lópin ìgbà tí ntí máa bá tẹ̀yẹ́mùmù jẹ́ ọ̀bà ṣẹlẹ̀ bákan náà sábàtà pé àtẹ̀yẹ́mùmù rọ̀fíùn ajẹ́ pé ọtọ́ káfí tẹ̀yẹ́mùmù kan kírun rẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ bó ti ṣe tọ́ káfàlù alákàtẹ́kìnì káfí kírun pípọ̀ nítorí pé alukọ́wùlù fìlbẹ́dẹ́l kẹlùkọ́wùlù fìlmùbẹ́dẹ́lì hàn sokosi yàtọ̀ láàrin tẹ̀yẹ́mù àti ntí odikpo tẹ̀yẹ́mù kò sí yàtọ̀ láàrin àlùalá nù àti ntí odikpo àlùalá ṣùgbọ́n wípé ìkan máa sọ etí ọ̀tọ̀ dẹ̀ torí pé kọ̀tọ́ ká kọ̀tọ́ lára so ṣùgbọ́n tẹ̀yẹ́mù yóò wá sọ dẹ̀ lọ́nà wò wípé sọ pé mo bí ẹ̀ ń lọ̀pọ̀lọpọ̀ àwọn fọkàn sọ pé mo bí ẹ̀ ní ọ̀ gbọ́dọ̀ síwájú kásìkò kó o sì gbọ́dọ̀ ṣe tẹ̀yámù kọ́ wá jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ kọ́ mọ́lọ̀ kírun kíákíá tó bá ti fi tẹ̀yámù kírun tó fẹ́ kí kọ́lá tó bá kírun mi wá tuntun tẹ̀yámù mi ṣe ìtumọ̀ ọ̀rọ̀ àwọn ẹni tó sọ pé mubih nù àwọn sì lẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn sọ pé mubih wa laysa bi rafi' àlàyé lẹ́yìn àwọn àgbọ̀ رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال بيوت الله النبي محمد إجابة الله كما باتوا أعطيت خمسا لم يعطى لم يعطهن أحد قبلي أفمنين كمان قاو أفمنين كمان قاو tó ṣe pé a ò fẹ́ nìkan nírú rẹ̀ rí síwájú. nusirtu bir-ru'bi masirata shahr a fi ẹ̀rù a fi ràn mí lọ́wọ́ a fi ẹ̀rù sàrántí fún mi lódiwọ̀n irin oṣù kan a fi ìbẹ̀rù a fi ràn mí sí lódiwọ̀n irin oṣù kan. وجعلت لي الأرض مسجدا وطهورا أتي سي إلي أتي إلي فمن مثلا أتي انتم تل من قمي فأيما رجل أدركته الصلاة فليصلي تقولين gbogbo كاني سيرو ìrun bá ká má so eléyìí ó jẹ́ àdìsí Jabir ibn Abdillah radiyallahu anhuma tí wọ́n bá sọ pé an Jabir tí wọ́n bá dárúkọ bàbá ẹni náà fún wa a gbọ́dọ̀ ronú Jabir méjì ju Jabir yìí lọ Jabir ibn Abdillah radiyallahu anhuma gẹ́gẹ́ bí tí wọ́n bá sọ pé Abdullah tani wọ́n gbà lérò. نعم ابن مسعود رضي الله عنه بيت ما سقي عن جابر جابر بن عبد الله انه اقبالير اما جوابر اقوى شو ما سقي عن جابر فهو ابن عبد الله في جابر كان وانجا جابر ابن سموره رضي الله عنه شو يكون اقبالير اصغر أما تبقى يكون عن جابر مطلقا فهو جابر ابن عبد الله قال أني ولا نبي محمد ìkàtí ọlọ́run la kó máa bá a wọ́n ń fún wa ní ìrọ̀lẹ́ tí ń sọ nípa àdéhà ọba ṣe fún wa. wọ́n ń fún wa ní nípa àdéhà àti àjùlọ èyí ṣe fún wa yàtọ̀ wọ́n ní ọ̀rọ̀tí tó hamsa afúnmi ní nǹkan márùn wọn ò sọ ẹni tó fáwọn nítorí pé lèlè ìlmi bẹ́ẹ̀ tẹ̀lifà àti mà tani máa fún yẹn so nítorí di eléyìí báyìí afúnmi ní o nǹkan márùn àdìlọ́wọ́lọ́wọ́ nǹkan ṣé nǹkan márùn péré ó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ló fi superior ju gbogbo àwọn èèyàn anabi yòókù lọ. sọ pé márùn péré náà fi ju lọ fà. a sọ pé márùn ni wọ́n sọ ń bì àwọn míín ti wà ní ibòmíì ṣe é tó a ti lófin kanu ṣẹlẹ̀ àtúntò pé zikuru báàdì afurọ́dì lẹ́ẹ̀m láyé dùlù alẹ́ tàxíṣìhì bí kí wọ́n sọ apá kan nínú tí ó kó sínú nǹkan kò túmọ̀ sí wípé wọ́n ṣe nǹkan yẹn má lórí ọ̀wé tí wọ́n sọ. So. ìyẹn ni wípé àwọn àjùlọ tó lọ sí fún àdàbí àṣẹlá ọpọlọ jára wọn adakọ márùn bẹ tó túmọ̀ sí pé àjùlọ wọn ju márùn lọ a ju lọ àbọ̀sọ̀ kan tí wọ́n fẹ́ sọ fún wa wọ́n tún wá sọ mí bomi wọ́n tún sọ mí bomi wọ́n tún sọ mí bomi torí ẹni Imam Suyuti rahimahullah wọ́n fẹ́ ṣe tíra tí wọ́n pè ní khasa'is khasa'isun nabi sallallahu alaihi wa sallam nínú tíra yẹn àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run ṣe ọlọ́run fún ànábì nìkan tí ò fẹ́ lómi wọ́n kó nǹkan oríṣi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan jọ tó wà nù hadith sanni sallallahu alaihi wa sallam sọpọ́lọ̀ fún ọ ó lé two hundred tàdé pé márùn yìí wọ́n sọ gẹ́gẹ́ bí àpèjúwe ni torí rẹ̀ dídákọ márùn nínú àwọn àjùlọ tọ́lọ̀ ti bá nàbì sọ̀rọ̀ àtẹlẹ̀ kò túmọ̀ sí pé àwọn àjùlọ ọ̀rùn ṣé kí ni ojú márùn lọ. lẹ́mí ọ̀pọ̀ ńlá ahadun qabli tó ṣe é pé a ò fún ẹ nìkan síwájú èmi ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ṣe àyọ̀hánà àwọn èèyàn tó wà títì ẹnìkan àyọ̀hánà tí ń dáko lóko ẹnìkan àyọ̀ náà tí ń rọ àrù láà àyè nínú àwọn èèyàn tó lọ ń gbéga nínú àwọn èèyàn tí ọlọ́run ọba gbéga ẹ̀yìn sì ti mà fáwọn èèyàn tó lọ́wọ́ bá gbéga àwọn náà ní kíni al-anbiya'u èyí tó ṣe pé a ò fún ẹnìkan síwájú èmi ànábì sallallahu alaihi wa sallam وهذا يدل على أفضليته على سبيل الإطلاق eléyìí ń tọ́ka sígbà nàbì sallallahu alaihi wasallam ọ̀ka ní gbogbo ọ̀nà ju gbogbo ànábì yòókù lọ. bèlébì tọ̀nà wàhálà tiẹ̀ nìyẹn kọ̀rọ̀ kó yé sẹ̀wọ̀n kó kálukú ọmọ pé no unbelievable fa ìwọ lọ ọmọ ìwọ ni wàhálà bá àbí òye wa ṣùgbọ́n àwa sami'na wa amanna akọ àtìgbà gbọ́ àbí ẹ̀yin tẹ̀ méjì ni àti ẹ̀mẹ́jì o. àmọ́ wa mú lọ́kọ̀ọ̀kan ẹni tó bá ní ẹlòmíì tó ń bẹ tán fúnru rẹ̀ kọ́ náwọ́. alákọ̀ọ́kọ́ nusirtu birru'bi masirata shahr. ara mi ti pẹ̀lú ẹ̀rù pẹ̀lú bẹ̀rù ní òdiwọ̀n ìrìn oṣù kan ìyẹn ni pé ìrìn oṣù kan síbi tí mo wà tọ́jà bá ń bẹ́ńbẹ́ ìbẹ̀rù sì máa sí nípa mi. subhanallah nínú rìwáyà kan masira tashahrain òdiwọ̀n oṣù méjì wọn ò takora wọn torí rìwáyà náà tún ṣàlàyé ó ní shahrun min amami wa shahrun min khalfi. yẹn pé lódiwọ̀n oṣù méjì oṣù kan lágbọ́n wájú báyìí gbogbo ọ̀tá tó bá wà ní ìntárìnrìn oṣù kan síbi tó wà síbi tí mo wà ẹ̀rú ọ̀mọ̀ bá oṣù kan sápẹ́ ẹ̀yìn ẹ̀rú ọ̀mọ̀ bá wọn náà ọlọ́run sí bẹ́ẹ̀ fẹ́ẹ́ nìkankan nínú àwọn èèyàn ẹ̀yin náà sọ ẹ̀yin Yorùbá fa so ẹ pé àjànàkú ọkọjá pé mo rí nǹkan fèrè tá a bá rí rí ká parí nígbà bá tó rí àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́wọ̀n pé bàbá tó rí àmọ́ ànábì sallallahu alaihi wasallam láì sí rí lódì wọn sùn kan síbi tó wà ẹ̀rú ọmọ bọ̀dá subhanallah so eléyìí túmọ̀ sí pé kò sẹ́ni tọ́lọ̀ sí irú rẹ̀ fún ẹ̀yin ti mà nínú ìgbésí ayé wa especially ìtẹ̀bá ìgbésí ayé àwọn Yorùbá kí ló mú wọn tí wọ́n kórìí bọ́ bó à ń já oògùn ká à ń wéwé ká à ń wégbò ká ṣé bí wọ́n fẹ́ dẹni tó ṣe pé wọ́n mọ̀ bẹ̀rù ni àbí bẹ́ẹ̀ kọ́ ni torí ẹnìkan kò ní kíní kan òun jẹ́ ẹni tí dẹ́rù báyìí. so òkú kálukú láti pé tó bá débì kan káwọn ọmọ bẹ̀rù kẹ́nìkan fẹ́ sọ̀rọ̀ kété rẹ̀ ọmọ gbà níwájú rẹ̀ kẹ́nìkan fẹ́ wí orí kọ́mọ ẹgbẹ́ ìrù ṣe yẹ ẹ olùgbé bàbá lọ́nba sọ̀rọ̀ báwọn yẹn ṣe máa ṣe rù torí ẹ̀rù wọn mọ̀ wá òkú ká lóríṣiríṣi ẹni tó bá wóògùn títí títí títí táwọn èèyàn mọ̀ kó lóògùn dípò kí wọ́n bẹ̀rù rẹ̀ lọ́wọ́ ọ̀mẹ tó ń bá sọ̀rọ̀ ni ọmọ bí tó wá ní. tani sọ̀rọ̀ tájá ń gbọ́n rù mo rò pé yé sọ gbogbo ẹ tẹ́fẹ́ àti ìlú náà ni pé kí ọbẹ̀ rù kó pọ̀ láyà jẹ́ kó ti tọ́ ara pé yẹ́s. ṣùgbọ́n ànájọ́ síbi tó wà ọlọ́run náà máa ṣe pẹ̀lú dídẹ́rù àwọn ọ̀tá. bákan náà eléyìí jẹ́ ohun àkọ́kọ́ ètò ṣe é pín ọ̀tá tí ó ronú fún ìfẹ́ lọ bá nàbì sallallahu alaihi wasallam jà á ló ronú gbàgbà. ìdí tí ó sì tún fi wá bàjá náà ni ẹrú rẹ̀ ti ń bà wá ìsìnkú ọ̀dù ẹja pa àbí òye ẹrú rẹ̀ tí ń bà wá yìí ti pọ̀ jù ẹ̀wù mi tọ́wọ́ àti wa kúkú jẹ́ ká yanjú rẹ̀ ká sinmi ìbẹ̀rù náà ni ó gbé wọn wá ìbẹ̀rù náà ni ń ṣe wọ́n gbà tí wọ́n ti wà so ṣùgbọ́n o wọ́n ní kí ló dé tó fi jẹ́ kó sùn kàn wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní torí pé láyé ìgbà yẹn gbogbo ẹni tó jọ́ta ìsàn ibi tó wà síbi tá ànábì sallallahu alaihi wasallam àkójú ibi téèyàn rìnrìn àjò oṣù kan lọ tọ́ba pé wọ́n jìnnà jù bẹ́ẹ̀ lọ ni kò bá tún jìnnà jù bẹ́ẹ̀ tó eléyìí jẹ́ òtútù jẹ́ ọ̀dà tó túmọ̀ sí pé oṣù kan sí mẹ̀dínà ni yàtọ̀ sí tọ́ba lọ mọ́kà oṣù kan sí gbogbo ibikíbi tọ́ba wà gbàtí ń bẹ mẹdínà oṣù kan sí mẹdínà tó bá lọ mẹka oṣù kan sí mẹka ìgbà tó lọ tàbú oṣù kan sí tàbú gbogbo ọ̀tá tó wà ń bẹ wàhálà bá wọn. túmọ̀ sí pe sallallahu alaihi wa sallam ẹni bá ní ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ẹ̀dá fún ẹ pé wá o. ẹ àwọn èèyàn tẹ̀ ń bẹ̀rù sí i ẹ kàn máa bẹ̀rù wọn nítorí ni máa bẹ̀rù wọn kọ́ wọn bá pé kẹ́nu rẹ̀ ọwọ́ kan àbẹ́ máa bẹ̀rù wọn olùbàbọ̀ olóògùn ni ó sọ̀wọ́n náà sì máa kọ́wọ́ bẹ̀rù tó bẹ̀rù náà nígbà tó bá wà wájú ẹ̀ tó bá ti jáde lọ́nà kékeré kìnìún ìjọba bá ti sẹ́yìn sẹ́yìn tóbi mọ́ bẹ́ kó fún ọba kó fún wò ẹ̀rọ pé gbà ti jáde pàtó wà wájú ẹ̀ òjò ẹrú ti ṣe bẹ́ẹ̀ so àwọn èèyàn níwájú wọn náà wọ́n ti mọ ẹgbẹ́ àwọn bẹ̀rù àwọn ṣe kíní kan so ṣùgbọ́n ìbẹ̀rù tó lọ́n fi ran ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ojú wọn sùn síbi tó bá wà ní. وجعلت لي الأرض مسجدا ọlọ́run ọba wa ṣe gbogbo lẹ̀ al-ard ọkàrí gbogbo lẹ̀ ọlọ́run ṣe gbogbo lẹ̀ fún mi mọ́sálásí ọlọ́run ṣe gbogbo lẹ̀ fún mi ní mọ́sálásí eléyìí túmọ̀ sí pé al-masjidu huwa al-makanu alladhi ittakhadahu al-insanu lis-salati fihi. وليس من شرطه البناء gbogbo àyíká bá mú ta ti kírun ní mọ́sálásí kò sínú mọ́tẹ̀mú rẹ̀ fi ká kọ́ àbí òye wa tí ọ̀rẹ́ gbàtà náà fẹ́ kọ́ mọ́sálásí kí ẹ dá sí tọ́lọ́ tó ní lóò ó ṣera rẹ̀ àbí ó ṣera rẹ̀ kìí ṣe pé nu mẹ́tẹ̀ẹ̀mú ká kírun ní ká kan àti bàbà ká ṣẹ̀ṣẹ̀ nínú Islam lọ́dọ̀ tiwa gbogbo lẹ̀ lọ́lọ́run ti ṣe ní kíni ló ti ṣe mọ́sálásí ọwọ́ àpọ́nlé pé tó rò bá mú kọ́nọ́bà máa mú wa tójú bá rọ̀ kọ́nọ́bà máa pa wá látẹ́gùn máa fẹ́ burúkú burúkú kọ́nọ́bà ti wá léṣe iná ni pé man bana lillahi masjidan bana Allahu lahu bihi baytan fil jannah ẹni tó bá kọ́ mọ́sálásí kan fọlọ́ ọlọ́run ti torí rẹ̀ yọkọ̀ọ́lé kan lẹ̀kùn lálẹ́ jẹ̀nà nínú rìwáyà kan walau ka baytil qata kọ́dà kí mẹ́sàlásì yẹn ó kéré kọ́ mọ́ gẹ́gẹ́ bí ilé ẹyẹ olóńgbò ọlọ́run ti torí rẹ̀ kọ́lé kalẹ̀ fún lálùjẹ́nà. tó àmọ́ pé ọmọ àdìwó rẹ̀ mẹ́tì ọmọ ha ọmọ pé kan iná lọ ti fẹ́ owó ká owó rẹ̀ sáfò sí ọ̀rẹ́ láì. ju'ilat liya al-ardu masjidan gbogbo lẹ̀ lọ́lọ́run ti mẹ́sàlásì. torí ẹ̀ pé níjà ńlá wà mí. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà wà nílẹ̀ Yorùbá ń bí láwọn àdúgbò wọn èké wọn àwọn míì tẹ bá bí wọn léèrè wọn ni ah níjọ fà á náà ni pé kò sí mọ́tíláṣí gbogbo àdúgbò sí mọ́tíláṣí báwo tí ó ilẹ̀ sílẹ̀ yẹn ọ̀rọ̀dù mẹ́tídẹ̀ gbogbo rẹ̀ lọ́nà ti fún mi mọ́tíláṣí tòkí wọn ni àti pé ẹ ẹ aláìfẹ́ sí lọ́ọ̀lẹ́yìn ìdí inú tẹ̀ fi kírun kìí ṣe inú tí ó mú wa kírun ní ní mọ́tíláṣí ta kọ́ torí pé gbàtílẹ̀ ti ń bẹ mọ́sálásí ń bẹ àbí òsì ń bẹ torí délé ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa àgbọ̀dọ̀ gbẹ̀yìn níbi akírun káma wá fi sì kẹ́wọ́ pé torí pàtí kọ́ mọ́sálásí ní òjì akírun àmì pa lọ́lọ́ wọn bá sínú. ẹ sì dín mú irú àwọn ẹni tí wọ́n ń sọ orú ọ̀rọ̀ báwọn yìí ti gbogbo mọ́sálásí wọn tún fẹ́ ládùúgbò tí wọ́n ti ní kò sí mọ́sálásí yẹn ìbá lọ kọ́ mọ́sálásí fún wọn ti ra ti àti bàbà tẹ ma ògiri sí dípò tẹ tẹ ma ika rẹ wọn lọsẹ náà ó fi ṣe mọṣíláṣí mọṣíláṣí tó ṣe kí téèyàn bá ti yọ wọn ni máa ṣọ ọlọ ilẹ̀ ń bẹ̀ kó tó di pẹ́ kírun láàyè láàyè lọ́pọ̀. sẹ́mi pé àmì pé àwọn tí ò lọ́lọ́ ń sìn tó nítorí pé inú àtìlọ́tọ́ lọ́n ṣe fúnjọ ẹni pé gbogbo lẹ̀ lọ́lọ́ ń ṣe mọṣíláṣí fún wa. nínú ìgbàwọ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam wọn làwọn anabi tó síwájú tí wọn bá fẹ́ kírun lẹhàbó ila kana'isihim wọn lọ sí ilé ìjọsìn wọn ni wọn gbọ́dọ̀ kírun lóde ilé ìjọsìn tiwọn ni wọn lọ kún tó lè kírun ṣùgbọ́n wọ ìwo ẹyin náà máa min ummati as-salatu fẹsẹmọ gbogbo bí tí mo bá ti nìkan nínú ọjọ́ mi ah, a láti kọ́ sísá kébìlà wọn kọ́ pàkọ́ sí i so gbogbo òkè pẹ́ mọ́sálásí ọlọ́run ò sí fáwọn ànábì gan tó síwájú pípé gbogbo ibi tí wọ́n bá fẹ́ kí wọ́n ti kírun láì jẹ́ kí wọ́n lọ lé ìjọ nínú kí wọ́n lọ sí sọ́wọ́ máa àbí kí wọ́n lọ sí kẹ̀níìsà ibi tí wọ́n ti sẹ́sìn tiwọn so ibẹ̀ ni wọ́n ti lọ sẹ́sìn àmọ́ wa gbogbo ibikíbi látòsí yọ̀ọ́ máa ya àwọn kẹfẹ́ rí lẹ́nu pé ẹ̀ nǹkan tó tò lóde lótútù lódì lódì nǹkan mọ́sálásí. sóyè torí ẹ̀ ló ti jẹ́ pé àwọ̀ ọ̀dààmú ẹ̀ sáà máa tẹ́lí tó ẹ̀ máa tẹ́lí tó. ìdínú ẹ wo hikima ti ń bẹnu pé ìgbà tó dijọ́ dímọ̀ ìyẹn máa ń pọ̀ mọ́sálásí àti wọn àmọ̀tí fẹ́yàn bá pọ̀ wọ́n tún pọ̀ débi títì wọ́n tún pọ̀ táyọ̀ títì kejì wọ́n tún pọ̀ táyọ̀ títì kẹta wọ́n tún pọ̀ táyọ̀ títì kẹrin àwọn àníkí àwọn ọmọ wa àwọn ọmọ mùsùlùmí wọ́n kọ road block road close ṣé àwa fi ṣe kà ní àkókò fi ṣe kà pé ká lè bá a mọ̀ pé wọ́n fún lè bá a mọ̀ pa àǹbẹ̀ lé àti tẹ́lẹ̀ àǹbẹ̀ àwọn òbúkátà pé káṣẹ̀ máa lo aago wọn tó mọ̀ pa àǹbẹ̀ àbí aago wo la lù tó nítorí délé ẹ̀rí pẹ́yìn kì í ṣe kí torí pẹ́ bá wá wàhálà lẹ́yìn fi pé road close àmọ́ gbà tí mọ́tíláṣí wá fún àwọn èèyàn tẹ́lẹ̀ àbí onítẹ́lẹ̀

àǹkẹ́ ah, wá ti fi kọ́ lọ dúró wájú lè má mú kí mọ́sálásí tó kún o pé àwọn mọ́sálásí máa kún iwájú bàbá lè má mú ni máa dúró sí tó má ti sàlámù àlékún báyìí wà á túlẹ̀ kó sí rẹ̀ ọgbọ́dọ̀ tù sẹ́yìn lè má mú ṣùgbọ́n gbogbo bí tí àyè bá gbé ọ dé látàrí pé mọ́sálásí kún gbogbo bí tí yàrá bá dúró sí bó ni mọ́sálásí náà ṣùgbọ́n mọ́sálásí ni jàmáà kò túmọ̀ sí kí tọ́ba wa débẹ̀ tó yẹ pé ìtàlà yẹ kù sí kọ́mọ kí tẹ̀ yẹ́sùn mẹ́sìdò mọ̀rọ̀kó yé <laughs> mọ́síláàtì ni ṣùgbọ́n òní kí tẹ̀ yẹ́sùn mẹ́sìdì nítorí pé ibẹ̀ yẹn ẹ̀yàn kí lẹ́gbàá yà wú ni àbí mọ́síláàtì tá a kọ́ ni ó túmọ̀ sí pé tẹ̀ yẹ́sùn mẹ́sìdì ó ní í ṣe pẹ̀lú mọ́síláàtì tá kọ́ tó ní lẹ́kù ìdí wala dukhula illa illa an tariqil bab ìyẹn ti wọ bí káàbí kọ́ gbalẹ̀ fún ọ nígbà tó wá dúró lòdì lẹ̀kùn lọ gbà dúró lòdì lọ́rọ̀ kó yé nítorí délé o ní kíta yẹtù mẹ́sídìí ń bẹ̀ yẹn o àmọ́ mẹ́sídìí ní hukman ìdájọ́ mọ́sálásí ló ní nípa pé gbogbo bí tí bá bọ̀ máa kírun rẹ̀ sóni. ọlọ́run ti bẹ́ẹ̀ fún muhammed sallallahu alaihi wa sallam kò sí bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe ní ntọ́mọ́ tó lè fọ nǹkan mi mà ilẹ̀ ọlọ́run ti ṣe ní ntọ́mọ́ tó lè fọ nǹkan mi mà fún ju anabi wa muhammed sallallahu alayhi wa sallam. walakin ju'ilat liya al-ardu masjidan ẹnu kí min al-ard al-majazir ibi tí wọ́n ti ń dú ẹran ọ wà nínú ilẹ̀ abattoir min al-ard al-maqabir àwọn orí tẹ́ wọ́n bẹ́ẹ̀ nù lẹ̀. والحمامات àwọn iléèwẹ̀ والكنائن أكرمكم الله àwọn iléèwẹ̀ tí gbogbo àwọn iléèwẹ̀ náà lè kírun bẹ́ẹ̀ àlè kírun bẹ́ẹ̀ tòǹgbà tó wá jẹ́ pé àwọn àyọkúrò wà tí wọ́n á lè túmọ̀ pé wọ́n ṣe gbogbo lẹ̀ fóun ní mọ́ṣáláṣí mélòó lè tọ́jú àyọkú lẹ́gbẹ̀ẹ́ ìtọ́sẹ́kù. al-hukmu lil-ghalibi la lin-nadir al-aqall. ntọ́pọ̀jù ní máa ní ìdájọ́ ètò kéré wọn fún ìdájọ́ torí rẹ̀ kí wọ́n sọ pé wọ́n ti gbogbo lẹ̀ fáwọn mọ́sálásí déédéé torí pé níta yọ kúrò òjò pé ń tín báyìí lọ tẹ́lẹ̀ ìbá ti yé wa. wọ́n wá ní ọmọ ó lè fọ nǹkan míì mà kí ni kí ni tọ́mọ tó lè fọ nǹkan míì mà àpáta ilẹ̀ ni ìpẹ́ ilẹ̀ ni nyárìn ilẹ̀ ni pátá ilẹ̀ ni múlọ́ yan ilẹ̀ ni koríko tọ́wà lókè pẹ̀ ilẹ̀ ni ilẹ̀ tọ́jẹ́ lẹ́yìn ní ilẹ̀ ni èwo ló lè fọ nǹkan mọ́ ní ìdí aṣọ rẹ ìtọ́ yìí ọwọ́ àpò mọ́ ìpẹ́ ṣé ọmọ àgẹ́sẹ̀ ru mímọ àgẹ́sẹ̀ fífọ̀ máa léyìn là nàbì sọ̀rọ̀ àṣìlá ń sọ ń bẹ̀ ọ́ ìyẹn ni wípé ọmọ ló sì lè fọ nǹkan míì mà ìyẹn ni pé ìpẹ́ rẹ̀ tó bá lò fún tẹ̀yẹ̀ mọ́ ọmọ ó sì lè sọ̀wọ́ náà di ẹni tó ìtumọ̀ nàbì sọ pé tẹ̀yẹ́ táàbì ìpẹ̀tọ́ mọ́ sí ìpẹ̀tọ́ mọ́ yìí náà sọ náà dẹ̀ ń tọ́ mọ́. ajẹ́ wípé àtẹ̀yẹ́mùmí àtẹ̀yẹ́mùmú kẹlẹ́wọ́gbó ìtàmàmà ajẹ́ pé bí àlùwàlá kankan tẹ̀yẹ́mùmú náà rí nítorí pé omi ni. wọ́yùpọ̀ hírò ọmọ ọma kàmí mà tábàtàlù àlá àmà àbáàní mọ́ ama bẹ́ẹ̀ náà ní tẹ̀yẹ́ mú un bì àwọn olùmọ̀ wá yà pàǹpà nípa eléyìí àwọn ẹlòmíì sọ pé ahán ń ta àwínú ìpè tẹ̀yẹ́ mú bí àlù gan lórí bìmọ̀nà o lè ti sílẹ̀ kásìkò òrùn tó wọlé o ti kíjú sọ di ẹni tó ma àwọn olùmọ̀ tí ó pọ̀ jù ní rárá ẹ̀ ni bá a ma fọ yẹn má nítorí kéèyàn lè ba àlàǹfààní àti kírun bìdẹ́lì tó bá kíjà náà bá lára rẹ lọ́wọ́ lọ sí tẹ̀yẹ̀mù torí kó lè ba àlàǹfààní àti kírun ó kírun tán omi bá dé sọ́wọ́ ìwé dánábà ó ti tó àwọn ìwé dánábà tó bá kí tẹ̀yẹ̀mù mo ti gbé dánábà kó ìtumọ̀ tó ń tún torí di eléyìí báyìí eléyìí jẹ́ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé ayyuma rajulin adrakathu as-salatu falyusalli torí náà gbogbo ẹni tí ìrun bá bá níbikíbi kọyà máa kírun rẹ̀ kọyà máa kírun rẹ̀ so. nǹkan márùn-ún la anabi nǹkan alákọ̀ọ́kọ́ kò sẹ́ni tọ́lọ̀ ń fún rú ẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì náà kò sẹ́ni tọ́lọ̀ ń serú ẹ̀ torí ẹ̀ láti sọ pé àtẹ̀yẹ́mùmù min khasa'isi hadhihi al-ummah àtẹ̀yẹ́mùmù min khasa'isi hadhihi al-ummah tẹ̀yẹ́mù ó ń bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé ọlọ́run ọba dá fún ìjọ ànábì sallallahu alaihi tí ò fún jọ mi àlùwàlá ńkọ́ táwọn jọ mí nà máa ká náà mo wá sí máa sùn ẹ̀gbẹ́ wà sẹ́ni kan lọ Jerusalem sábẹ́ kó wọn wọ mẹ́sídìí làásọ̀ sẹ́wọ̀n fáwọn lọ picnic sábẹ́ kó wọn wọ mẹ́sídìí làásọ̀ àwọn alárúbáwá tó wà ń bẹ̀rẹ̀ sọ wọn pé ẹ ṣàlọ́lá o ṣàlọ́lá pé tó wọlé o ṣàlọ́lá pé wọlé o wọ́n á rí i pé gbàtà bá ń kọ́pì àwọn tí wọ́n ṣàlọ́lá ìjọ ẹ̀sìn máa ṣe ń lé tẹ́ fọwọ́ tẹ́ yọnu tẹ́ fimú tẹ́ pọ̀jù tẹ́ fapá gbúrú ẹ̀ làwọn náà sì à ẹ ti kúkú kírun lẹ́ẹ̀kan fa gbàdé máa ti sàlù àlákí lọ́dún kó kírun. sábà tó kọ́ máa sàlù àlá wọn ní irú tẹ̀yìn máa ti ṣe àbáwọ̀ ìsàlù àlá àbálù aláwo inú wúlò fẹ́ni tí gbẹ̀ǹbẹ̀ ń di ẹ̀. ẹ mọ̀ pé kò wúlò so àbálùwàlá wo se ṣe lẹ́yìn ìgbà tó sàlùwàlá tán tí so gbọ́n tó sì so tí sì ń borin lọ sẹ́wọ̀n kíkọ̀ lálùwàlá aflan àlùwàlá ọ̀wọ́nu dictionary tiwọn tí wọ́n mọ àti sọ́wọ́ àánú òfin wọn ṣé ìjọ yìí láti tọ́lọ́ fún lálùwàlá ni àbáwọn míì náà ọ̀dájú fún àwọn míì torí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam ló ní hàdà wọ̀wọ̀ yìí. ووضوء الأنبياء قبل فتسأل ولا لم يتمتع ولا ليلة ولا تمي والناس لا ولا أو النبي تسواجه أو تقول على ملايين mo yìí sálù ọ̀la wọn sálù ọ̀la wàhálà tí wọn mo rò pé yé bóyá bẹ́ẹ̀ yẹn ń bẹ nu bíi tewúrẹ́ jẹ nínú òwe tí wọ́n gbé ká àwọn ọmọ gbogbo ilé yẹn torí di eléyìí báyìí àmọ́ tẹ́yẹ̀ mọ̀ ìjọ yìí lásán lọ́lọ́ kò sí fún àwọn ètò síwájú rahmatan min allah ẹlẹ́kẹta nínú tó wá nù àdéhùn yẹn onígbà nàbí sọlá àtúnlá sọ pé wọ́n uhillat liyal ghanaim wọ́n uhillat liyal ghanaim ọlọ́wọ́n bá ṣe èrè ogun lẹ́tọ̀ fún ọlọ́run ṣe èrè ogun lẹ́tọ̀ fún ìmọ̀ àyàn tó má lọ sí jihad gbogbo tí wọn máa kó lójú ogun tó jẹ tọ̀tà ọlọ́run sí lẹ́tọ̀ fún anabi sallallahu alaihi wa sallam pé kó jẹ kó sì fún àwọn tí wọ́n bá jagun nínú rẹ̀. ṣùgbọ́n àwọn anabi tó síwájú bákan méjì ẹni tó lọ́wọ́ pa láti kó jagun rárá wọ́n wà nù. àwọn tó lọ́wọ́ sì pa láti pé kí wọ́n jagun wọ́n wà nù. ẹni tí wọ́n pa láti kó jagun rárá kí ló fẹ́ máa jẹ́ kẹ̀ ní ìmọ̀ fún un èrè ogun ọ̀jagun èrè ogun àdà kò sí. èyí tó ràn wọ́n pa láti ibi kó jagun wọ́n ní tí wọ́n bá rí èrè ogun tẹ́lẹ̀ ìwọ ni kí wọ́n jẹ ìwọ ni kí wọ́n sàǹfààní lára wọ́n kó kalẹ̀ wọ́n máa kó kalẹ̀ iná wà láti sáma yóò jó gbogbo ẹ̀ náà. sòṣùgbọ́n anabi sallallahu alaihi wa sallam ọ̀nà ìsẹ̀lẹ̀ tọ̀fọ̀. ẹ máa wo tàlákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run ti àrántí fáwọn bisalòlá àṣẹlẹ pẹ̀lú bẹ̀rù tí ò di wọn ìrìn oṣù kan tànàbì nìkan nu àbọ̀kárì jọ rẹ̀ náà torí ẹ kí wọn náà má máa tanra rẹ jẹ o báwọn yẹn gbọ́dọ̀ máa bẹ̀rù rẹ lóde wọn oṣù kan ìrìn oṣù kan ṣùgbọ́n tẹ bá wọlé kejì ẹ rí wọ́n ní wọ́n ṣe ilẹ̀ fáwọn ní mẹ́tíláṣí àti ntọ́mọ́ tó lè fọ nǹkan mí mà títà nàbì sọ̀rọ̀ àtìlà lásán ni àbáwọn àjọ rẹ̀ náà àwọn náà nípìn nù ọlátọ́nà sí fànàbì àwọn náà nípìn bẹ́ẹ̀ torí ànábì tún sọ yìí pé fa ayyuma rajulin adrakathu as-salah falyusalli gbogbo ẹnikẹ́ni wọ́n sọ rọ́júlín bì kẹsẹ̀ kóbìnrin náà wọ bẹ́ẹ̀ o tòṣùgbọ́n bí kharaja makhraj al-ghalib ọjàde ń jáde ètò pọ̀jù tí wọ́n máa ń lò nínú àbáyàn sọ̀rọ̀ pọ́kùnrin ni wọ́n máa sábà lò láti fi bá gbogbo wa sọ̀rọ̀ ṣùgbọ́n obìnrin náà wọ́bẹ̀ pé ilgha al-fariq torí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìdájọ́ yìí ẹnikẹ́ni tí òun bá bá níbikíbi kọ́ máa kírun rẹ̀ sùn lópin ìgbà tí ò bá sínú ibi tí wọ́n ní ká má ti kírun bẹ̀ gbé inú sọ́ọ̀sì kọ̀tọ́ ká kírun inú sọ́ọ̀sì o. ìlọ́fà Umar na al-Khattab radiyallahu anhu lẹ́yìn ìgbà tó rí ìṣẹ́gun lórí àwọn ará Kudus Jerusalem táwọn sọ́jà tó rán tí wọ́n borí olórí àwọn bàtọ́rí kọ̀ọ̀bẹ̀ àwọn rẹ́bùrẹ́ rẹ́bùrẹ́ níbẹ̀ ọwọ́ ni kọ́kọ́rọ́ Baitul Maqdis òun ní gbé fún ọ̀gágun. àwọn mùsùlùmí ṣùgbọ́n Umar ibn Khattab ló ń fẹ́ kọ́ wá gbà fúnra rẹ̀ Umar ibn Khattab radiyallahu anhu ọwá láti Medina ọwọ́ àgbà kọ́kọ́rọ́ Baitul Maqdis gbàtọ́ gba kọ́kọ́rọ́ yìí wọ́n wá ń fi àwọn àyè tó wà ń bẹ̀ tó wà ń Maqdis hàn wọ́n gbé lọ sí tí wọ́n ń pè ní sọ̀rọ̀ gbà tí rọ́mà ó gbogbo èrè tó wà ń àwọn fọ́tò tó wà ń ẹnìkan náà mùsùlùmá sábàtì lè yan náfìlà bí bákà méjì bí náà lẹ́rọ̀mà rọ́bì ọlọ́run kọ́ ní òní nǹkan kọ́ ní kọ́dínà káwọn mùsùlùmí kírun nínú àwọn irú àwọn sọ́ọ̀tì báyìí sí àwọn fọ́tò ó túmọ̀ sí pé àwọn fọ́tò sáré ya fọ́tò ya sọ́ọ̀tì àlè sẹ́pẹ́rẹ́tì èrè ńkọ́ ọ̀gbọ̀n ni wọ́n bíòlù ṣọ́ọ̀tì lé lórí èrè Jésù èrè ìyá Jésù àbí ẹ̀kọ́ ni sọ́ọ̀tì tó bá ti rí èrè Jésù ó rí tìyà rẹ̀ ètò ọba rí tìyà ó rí tọmọ fá nítorí délé àwọn tí ò ní já kírun bẹ̀rù torí di eléyìí eléyìí jẹ́ bó ti ṣe èrè ogun tó lọ́wọ́ àti lẹ́tọ̀ọ́ fanabi sallallahu alaihi sanabi nìkan ni àbá àwọn ìjọ rẹ̀ náà ti já nfààní lára rẹ̀ àwọn ìjọ rẹ̀ náà ti já nfààní ìyẹn ni pé nǹkan kan ti fanabi sallallahu alaihi wasallam tó fún àwọn ìjọ rẹ̀ náà nínú rẹ̀. ẹlẹ́kẹ̀rin wà ọ̀rọ̀ tó yẹ bá fún mi ní ìpèsè. siri siri siri siri sírísírísírísí débi kó àwọn apákan náà olùmọ̀ràn kó dórí sí ọ̀nà méjìlá Ibn Qayyim rahimahullah náà sọ siri bí ọ̀nà mẹ́jọ méje oríṣiríṣi ìsìpẹ́ tó wà nínú ìsìpẹ́ ọ̀nà ni ash-shafa'atu al tó ga èyí tí ó wáyé fìlmọ́ọ̀kẹ́ kí àwọn ẹni tí ń bẹ ní ibùdúró ibi tí wọ́n kó wa dúró sí níjọ́ pé nà kéyàmà gbogbo wa pátákà fà láàmú apariwo kíkọ́ lòun tẹ̀ kó wa yọ ń bi ibùdúró yìí àní kí kálukú ọmọ náà bá lé kálukú ọwà ìgà láti mà bá lè tẹ́ náà ni wọ́n lọ níbí náà ni ìyá ẹ̀ pọ̀ subhanallah èyí tí wọn máa tọrọ lọ́dọ̀ àwọn anábì kọ̀ọ̀kan nu nígbà ẹ̀dá pẹ̀lú abẹ́lọ́ kó ṣe dájọ́ ẹ̀bá abẹ́lọ́ kó ṣe dájọ́ káàtì ẹ̀ma nọ́mbà lè wa tí gbogbo anábì wọn sọ pé ó ju agbára wọn lọ títí tí wọn ìdọ́dọ̀ anábì wọn Muhammad sallallahu alaihi wa sallam so tánàbì wọn sọ pé ana laha ana laha èmi mọ ní èmi mọ ní tí o fi lọ ṣubú forí kalẹ̀ fún ọlọ́run ọba lábẹ́ àgọ́ láàrin. tí ma máa ṣàfọmọ fọlọ láwọn àfọmọ tó ṣe fún anabi sọlá àṣẹlá ní ẹǹtí ẹ má pàtàkì nínú wọn ní ìṣẹ̀lẹ̀ ayé ń bì ní kò gbórí sókè kọtọrọ àfọ kó sípẹ sọlá tó wá sípẹ ọba ìsìpẹ ńlá ìsìgbẹ́ sì wà pé kọ́ máa àlùjẹ́ náà wà àlùjẹ́ náà ìsìgbẹ́ sì wà pé kí ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí kọ́ wà àlùjẹ́ náà kọ́ máa wọ afa tẹ̀ntọ́ lẹ́tọ̀ọ́ sí kọ́ wọná kọ́ máa wọná ìsìgbẹ́ sì wà fẹ́ni tó ti wọná kíkẹ́ kí wọ́n mú jáde ìsìgbẹ́ sì wà pé fẹ́ni tó wà lálùjẹ́ náà fún sàlékún àgbéga fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èwo wà ní wọ́n tọ́ka sí torí pé kìí sáà nàbì sọlá àṣìlá nìkan ni ó sì pẹ turukọlọ sọ pé wàlá tanfa'uhum shafa'atu shafi'in ìsìnkú àwọn olùsìpẹ̀ kò ní wúlò fún wa ìsìnkú àwọn olùsìpẹ̀ ó túmọ̀ sí pé kìí sáà nàbì sọlá àṣìlá nìkan ni ó sì pẹ ṣùgbọ́n o ìsìnkú kan wà tó jẹ́ pé nìkan tó ẹrú tí ó ṣe yàtọ̀ sáà nàbì wa sọlá àṣìlá òun náà ní èyí tí wọ́n wáyé níbi tí wọ́n kó wa dúró sí níjọ̀gbìn náà kìíyàrá ibi kọ́ lọ́nà dàkọ̀dọ̀ kó ṣèṣirò láàrin wa kọ́ dájọ́ kọ́mọ náà mọ ara rẹ̀ kọ́mọ àjọ náà mọ ara rẹ̀. àwọn olùmọ̀ wa sọ pé ìsìnkpẹ́ ńlá yìí ó ní alifọ́dọ̀ káàmì ó lè tọ́ ga jù. ó lè tó ti ṣe wípé gbogbo èèyàn rí ọmọ pé yẹ ẹni tọ́lọ̀ ni kó ṣìpẹ̀ fún wa ni. kẹfẹ́ rí náà mọ̀ wọ bẹ́ẹ̀ nínú mùsùlùmí náà ti wọ̀ bẹ̀ wal munafiqun àwọn náà wọ̀ bẹ̀ gbogbo èèyàn lọ wọ̀ bẹ̀ gbígbé ọlọ́run ẹ̀dá fún ẹ̀sì dájọ́ ẹ̀sì dájọ́ ìbálòpọ̀ ọmọdé tí ó wọ̀ subhanallah eléyìí òhun ni khasiyatun min khasa'isi nabi sallallahu alayhi wa sallam. ẹlẹ́karùn-ún wa kana an-nabiyyu yub'athu fi qawmihi khassa. وبعثت إلى الناس كافة gbogbo anabi àwọn èèyàn rẹ̀ wọ́n máa rántí kálukú èèyàn rẹ̀ wọ́n rántí ṣùgbọ́n èmi wọ́n rán mi sí gbogbo èèyàn lápapọ̀ àwọn kan náà wàá sọ pé wọ́n rán Jésù sí gbogbo ayé wọ́n máa pé ẹ máa ń lérò pé Jésù àwọn èèyàn kan níbi kan àwọn lásán kan lọ́lọ́run rántí náà he was sent to the entire universe irọ́ gidi kò sí kò sí àyà kan kò sí báàsì kan nínú bíbélì tó tọ́ka sí èyí tí wọ́n sì edition yẹn àyà báàsì yẹn ó yàtọ̀ sí báàsì irú rẹ̀ tó wà nínú edition mi irọ́ burúkú ń bẹ́ẹ̀ nù ètò wọn revise sẹ́mi wọ́n sọ pé revise edition nínú revision tí wọ́n ṣe nù pé àti gbọ́ ẹ̀yin áfíríkà náà ẹ̀ ń tẹ̀lé jésù ẹ̀yin asia ẹ̀ ń tẹ̀lé jésù ẹ̀yin europe ẹ̀ ń tẹ̀lé jésù àwọn ọmọ israẹli ẹ̀ ń tẹ̀lé jésù bó o la kí láà máa fi kó gbogbo yín papọ̀ báyìí ajá yá yà kó padà tòkọjá nǹkan bàbàrà lọ́dọ̀ tí wọ́n rán yí padà tòṣùgbọ́n alukur'an kàlà anabi sallallahu alaihi wa sallam lọ́nà ọ̀rẹ́ ti gbogbo àgbáńlá yìí anabi isa sọ pé ọ̀rọ̀ súnlẹ̀ ní ìlàbẹ̀ ní israẹli òjíṣẹ́ kan ọlọ́run sí òun sáwọn ọmọ israẹli isa ló sọ bá kárí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ló sì fún wa rò bẹ́ẹ̀ àwọn agbọ́nọ́gbọ́ àwọn máa gba kọ́ọ̀lù gbọ́ kálá àbókùrọ̀ kàdínkà kálá nítorí pé alukurani wọn máa ń ọ̀sọ́kù mi náà tó sòdodo tó lọ. torí di eléyìí báyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àwòrán àyàfi tí gbogbo èèyàn lápapọ̀ pọ̀jù olùfúnni ròdùnú fẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ̀ olùkìlọ̀ fún mi fẹ́ni tó bá takò tọ́lọ̀. sùbẹ́ẹ̀lì anábì sallallahu alaihi wa sallam ọlọ́run àti gbogbo àgbáńlá yìí. wọ́n á ní á ah, bọ́tẹ́ eh, tẹ bá wo anábì mi náà tó wà tọ́lọ̀ rẹ̀ gbogbo àgbáńlá yìí o. kẹ́bi nuuha alayhi salam sùkè nùhà iná arsalna nùhàn ìlà qawmihi an anzir qawmaka dájúdájú àwa ti rán anábì nùhà sáwọn èèyàn rẹ̀ pé máa ṣèkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ adépáwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti special ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ìgbà tí àwọn èèyàn nùhà tí wọ́n kọ ọ̀rọ̀ sí nùhà lẹ́nu ọlọ́run ọba pa gbogbo èèyàn tí ń bẹ rẹ gbogbo èèyàn tí ń bẹ lókè pẹ̀lú ọlọ́run parẹ́ kò sẹ́ni tó sẹ́kù àfàwọn tó bá bá ànábì náà àwọ̀kọ̀ jù tó ìgbà tó kú ànábì náà àpẹ̀lú àwọn tó kú pẹ̀lú rẹ̀ náà ọkọ̀ jù táwọn ní gbogbo àgbáńlá ayé ńgbà náà àti kìí táwọn àwọn ní gbogbo àgbáńlá ayé bọ́ àwọn ìjọ náà hànà àbí torí ọlọ́run ọ̀ràn sí gbogbo àgbáńlá yìí ọlọ́run ọ̀ràn sáwọn èèyàn rẹ̀ torí tí gbogbo àgbáńlá yìí wà ń gbà gbogbo wọn lọ́lọ́run rẹ̀ nù àjì àwọn èèyàn rẹ̀ torí pé ọ̀nà ló sọ pé inna arsalna Nuhan ila qawmihi ó túmọ̀ sí èèyàn láyé jẹ́ kó o ṣe ìkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ sì gbé omi dé omi palẹ̀ ayé rẹ̀ ẹnìkan wá ní ìgbà gbogbo ilé ayé tí wọ́n wọn ká tó lọ pa gbogbo ilé ayé rẹ̀ lọ́ọ̀yà ní kò gbà wọ́n di okùn lọ́rùn dáadáa wọ́n sì lè dìdí náà kó lè wọ́n wá wòwe ìdájọ́ dáadáa wọ́n wá tí Ọlọ́run rán nàbẹ Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí á àdúgbò fọlọ tá a ti nọ́mbà wọn nítorí pé ẹni tó bá ti tẹ̀lé àná sallallahu alaihi wasallam ó ti nọ́mbà wọn nítorí pé ẹni tó wọn máa tẹ̀lé òun ta lọ́ràn yìí ta lọ́ràn tí mo ló ti kà á sọ̀tùgbọ́n wọ ànábi tó ń tẹ̀lé ọlọ́run ti dúdú ọlọ́run ti funfun ẹnìkan wá ní evidence to prove ah, àbí òye wa súnà súnì tí ọba tú ẹ kí ló fẹ́ tú ẹ padà kò burú ni ẹ mú wa nínú ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ Bilal tí lọ́ọ́ bá wà ní. sẹ́mi pé àwọn bàbá ńlá ti wá nu wọ́n ti rẹpirisẹ́ntì àwọn àfárikọ̀ látàrí ànábì Muhammad ọ̀wá àríwá àsìmí àbá àsìmí ẹ̀hẹ́ tó bá kó lọ́wọ́ ọ̀rẹ́ sí àwọn áfíríkà gbọ́nì wò wọ̀ lọ tó kèé serú yín ṣùgbọ́n alhamdulilayi ẹ wà àpèjúwe lọ́lọ́ ti fi lélẹ̀ fún wa o sọdí àfọ gbogbo oyè mi kan gbogbo rọ́bìṣà nọ́ọ̀sì kan gbogbo lọ́ra ìwọ lọ kàrí. tọ Suhaib Rumi Suhaib ọmọ Europe ọmọ Rome òun tún jẹ́ aṣojú fún àwọn European continent pípé ọlọ́run ànábi ti gbogbo àgbàlá yìí sẹ́ Salmanul Farisi òtún jẹ́ aṣojú fún àwọn tani àwọn Fárísà. so àwọn náà níbẹ̀ yẹn ó ti hàn ọlọ́run rán gbogbo kíni sí gbogbo àgbàlá yìí walhamdulillah torí délé yìí báyìí àwọn òní wàhálà wallahi àní wàhálà máa ṣe islam kọkàn rẹ ọba lẹ̀ máa ṣe islam kínú rẹ ọmọ dùn ẹnìkan sọ pé ẹ eh, if that is fact but why tóbi jẹ́ pé it's international language lọ́nà fi sọ àkùrán kalẹ̀. náà sọ pé lárúbáwá ni local language àbí lárúbáwá local lọ́dọ̀ ta ẹni english english kọ french ni lárúbáwá kò sí èdè tó ga tó lọ́dọ̀ lọ́rọ̀ bá wa torí lọ́sà lẹ́sà fún kìnnì ọ̀lùkùrán ẹ̀rọ ká kùrán ní tíra tó ga jù ọlọ́run á tẹ̀sà èdè tó ga jù fún tíra tó ga jù fún ànábì tó ga jù fáwọn àlùmọ̀ tó kà jù tòtí wọn náà bá ti wọnú wọn ti dọ̀kan nù kíni náà àlùmọ̀ tó kà jù torí ẹ kò sí priority nu kókó máa sọ ìbò kan kékeré ní kẹfẹ́ntì ọ̀lẹ́ pọ̀pọ̀pọ̀ kékeré tí wọ́n bá ti alárúbá lẹ̀ fọ́ wọn náà ní ma kíkẹ́ lọ́sọ̀ máa lọ́sọ̀ máa wò gbọ́ bí orí ẹran kórópó yé ẹ̀ bá máa ń localize àwọn ọmọ tó lọ lé kí ó yẹn ike yìí sí àbó orí kan kí ló ń ìwọ́n tó ọgbédè lárúbá tó ọgbédè alukur'an ẹni ẹlẹ́kẹ̀ gbogbo oríire èsì kó burú fún ọ náà tó ọgbédè bọ́ọ̀lù kò burú o àmọ́ lókun gbàtọ́ bá lò láti fi sékèlè láti fi gbogbo ẹ̀sìn Islam ga àmọ́ kí wọ́n kàn gbé ìbú lásán ló kọ́ fún ìbú lásán kí á lọ ajá sí asán náà ni wọ́n já sí kàlàǹfọ́ọ̀nì nítorí pé wọ́n kàn fi wọ́n oúnjẹ oúnjẹ wo tẹ̀ ọ́ bá filẹ̀ fàá tó àmọ́ tó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ subhanallah ìlọsíwájú bọ́ láyé kò tún bọ́ ọlọ́run torí di eléyìí ló ti jẹ́ pé ẹni tó sọ pé wọ́n ti wá fìdí lárúbá sọ àkùrá nìkan láà sọ fún pé lókè ìdí irú èwo náà ẹ̀kọ́ fi sọ́kalẹ̀ náà rí yọ̀mọ̀ wò ni ṣé èdè kan wà tó dédé gbogbo ayé kò sí èdè kan gbogbo ayé lè gbọ́ àmọ́ pé nìkan lè dé gbogbo ayé tẹ́kí gbogbo ayé èdè wọn kó sí. gbogbo ànábì tó bá ti ran tó ń ti kókò ọ̀ràn wọn sí gbogbo àgbáńlá ayé èdè kálukú wọn ló fi sọ kalẹ̀ ó ní yẹn ó wà practicable torí pé àwọn èèyàn wọn náà ní wọn gbogbo àgbáńlá ayé bọ̀tẹ̀ dé ẹyọkan àwọn lọ́pọ̀lọ́ èdè kan náà lọ́nà ọ̀sà fi sọ̀kalẹ̀ fa sọ ẹ̀yìn yòókù ọ̀ wà kọ́ tá à ń kọ́ àbá àkọ́ tọ́ ọlọ́njẹ́ ọjẹ́ bẹ́ẹ̀. agbọ́dọ̀ kọ́ ni ilé nàmbà tú láti ní kéésì nàmbà fẹ́ tọba ti tó tọba tó kọ lọ sórí ibi tó ti fẹ́ kírun kò pé ọlọ́ọ̀hún ni mo gbèrè sọ̀rọ̀ kí wọ́n kàn rọ akọ lẹ́nu kẹ́kẹ́ ṣe kú láti kí ló ń sọ sẹ́wọ̀n pé tú láti ní kó sọ pé ọlọ́hù ọlọ́hù ọwọ́ abẹ́ sálámà wọ́n á ní may the peace of Allah be with you. èyàn sẹ́ra rẹ̀ jẹ́ pọ̀ pọ̀ kọ́lápá pọ̀ kọ́lápá gbọ́dọ̀ sọ pé kí ni. Báwo sọ pé Lárúbáwá ni local language àbí? lárúbá lókàl lọ́dọ̀ tani ẹni ingilishi ingilishi kọ french ni lárúbáwá kò sídìí tó ga tó lọ́dọ̀ ọlọ́run bá wa torí lọ́tà lẹ́tà fún kìnnì fàlùkùrọ̀ kan ẹ̀rọ fàlùkùrọ̀ ni ní kíra tó ga jù ọlọ́run á tẹ̀sà èdè tó ga jù fún kíra tó ga jù fún ànábì tó ga jù fún àlùmọ̀ tó ga jù tòtí wọn náà bá ti wọnú wọn ti dọ̀kan nu kíni náà ló mọ̀ tó ga jù rẹ kò sí pàórítì nu kókó máa tó ìbò kan tó ti ní kẹkẹ ìtọ́lé pẹ́pẹ́pẹ́ tí wọ́n bá ta lágbá alẹ́ fún ọ wọn náà ní ma kíkà tó ń sọ ma tó ń sọ ma wò bọ̀ mí rí ẹran kórókó yé ẹ kọ́ ma localize àwọn ọmọ tó lọ lẹ́kọ́ yẹn ike rì sí àbúrò nìkan ìkíni ìwọ́n tó ọgbẹ́dẹ lágbá tó ọgbẹ́dẹ alukur'an ẹni ẹlẹ́kẹ̀ okú oríire wọ́n ti kó burú fún wọn tó gbé dé bọ́ọ̀lù kò burú o àmọ́ lókun gbà o bá lò láti fi ṣe kíni láti fi gbogbo ẹ̀sìn Islam dá àmọ́ kí wọ́n kàn gbé ìbò lásán ló kọ́ gbé ìbò lásán kí á lọ́ ajá sí asán ni ó já sí tẹ̀lánfọ́ọ̀lì kékeré pé wọ́n kàn fi ń wó oúnjẹ oúnjẹ wo ẹ̀ wọ́n ká filẹ̀ fa so àmọ́ tó o bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ subhanallah ìlọsíwájú bọ́ láyé kó tún bọ́ ọlọ́run torí di eléyìí ló ti jẹ́ pé ẹni tó sọ pé wọ́n ti wá pèdè lárúbá sọ àlùkùrá nìkan láti sọ pé ókè ibi irú ìwúlò ayé tó ti sọ kalẹ̀ náà yóò máa wò ni ṣé èdè kan wà tó dédè gbogbo ayé kò sí èdè kan gbogbo ayé lè gbọ́ àmọ́ pédè kan lè dé gbogbo ayé tó kó gbogbo ayé èdè wọn kò sí. gbogbo ànábì tọ́lọ̀ bá ti ran tó ń ti kókò ọ̀ràn wọn tí gbogbo àgbá ńlá ayé èdè kálukú wọn ló ti sọ síra kalẹ̀ ó ní yẹn eléyẹn ó wà practicable torí pé àwọn èèyàn wọn náà ní ànábì wọn ṣùgbọ́n eléyẹn sọ pé gbogbo àgbá ńlá ayé bọ̀tẹ̀ èdè ló fi ran àwọn àpè lọ́pọ̀lọ́ tiẹ̀ èdè wo lè dé yúnívà kò sí èdè kan náà lọ́lọ́wọ́ sọ kalẹ̀ tọ́ ọlọ́run jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀. àgbọ̀dọ̀ kọ́ ni eléyìí nàmbà tú láti ní kéésì nàmbà fẹ́ tọba ti tó tọba tó pọ̀ lọ sórí ibi tó fẹ́ kírun kò pé Allahu the most great sọ̀rọ̀ kí wọ́n pẹ̀rọ agbọ́ lẹ́nu pé kí ló ń sọ sọ̀rọ̀ pé túláàsì ni kò sọ pé Allahu. Allahu ọwọ́ abẹ́ sálámà wà ní mẹ́rin píṣọ ọlọ́ abẹ́wò tí ó. èyẹ ń tẹ́ra rẹ jẹ kọ́ bọ́ ọ̀pọ̀lárúbá bọ́ ọ̀pọ̀lárúbá ọgbọ́dọ̀ sọ pé kí ni. asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum adúpẹ́ kọlọ̀ ó ní the universal language bọ́ Bangladesh bó ti gbọ́ sáà lọ sọ Allahu akbar asalaamu alaykum ṣe bá parí o kpọlọ turkiya nafsi ṣe kpọlọ england nafsi ṣe kpọlọ tamẹrika nafsi ṣe russia nafsi ṣe africa nafsi ṣe mecca nafsi ṣe lafọ alhamdulilayi sàmà àwọn tí èsè mùsùlùmí ó rí pé à oríṣiríṣi fáwọn nana ibi táwọn kan ti ń jó àwọn kan ti wọn ó jókòó àwọn kan dùn ó máa jó àwọn kan ìjókòó làwọn máa jó àwọn kan dùrù làwọn máa lù àwọn kan àpàlà tó mele làwọn máa lù sẹ́mi pé lóríṣiríṣi ìṣe wa àmọ́ mùsùlùmí gbogbo wọn Allahu akbar ó sì parí ìrun wọn pẹ̀lú kíni alhamdulilah torí ẹ ilé yà fi hẹ́n ìgbẹ́ Islam onálẹ̀sìn onálọ̀nà kí ló ti wá jẹ́ tọ́lọ̀ fi ọ́ sọ́nà ìtàn tó fẹ́ fi gbà pa kí ló ti jẹ́ tọ́lọ́ ọba ti ọ lẹ́nu ẹ̀ta tó fẹ́ sọ̀rọ̀ àrẹ dọ̀kan náà àwọn èèyàn lásán nítorí pé ìtumọ̀ gbogbo eléyìí ni pé Islam lọ ẹ̀kọ́ mójútó lọ ẹ̀kọ́ owó ọmọ torí tó bá bọ́mọ ọlọ́wọ́ láì gbogbo nǹkan lọ bọ́mọ yẹn lọ torí pé láyé yìí báyìí generally béèyàn rí jẹ bí ò rí jẹ gbogbo àtàjọ sẹ̀mí so ṣùgbọ́n ara wọ̀ ọ̀ràn yà kọ̀ọ̀rán ná ọlọ́run dàkú mọ́ sí wa lọ́ọ́ máa ná ìrú ẹ̀ náà lọ́lọ́run ṣe ń pàkíyèsí wa ń gbogbo ìgbà náà Al-Qur'ani pé ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ọlọ́run dàkú mọ́ sí wa lẹ́nu tí ó fa ilẹ̀ o gbogbo ìgbà tó bá wa gbẹ̀mí wa nípò pa wa mùsùlùmí wá sí wa lọ́kàn nínú ẹni tó jogún àlùjánnà ọlọ́run ọba sí wa lọ́kàn nínú ẹni tó foríjìn kó foríjìn wa lẹ́yìn ìgbà tá a bá kú foríjìn wa tó bá di lọ́la al-qiyamah subhanahu wa ta'ala wa hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ pé wàá nínú àdéhùn àbúrò ọmọdé àti òṣèré.

ọlọ́ọ̀bà àdìsọ́lá síwájú wọ́n máa ń gbé afárá àdúrà sí ìsàlẹ̀ wọ́n máa ń gbé àlùjẹ́nẹ̀ sápọ̀ ọ̀tún wọn wọ́n á gbé yàmánà sí apọ̀ ọ̀tún wọn wọ́n á gbé mọ́lákàlù náà sí òkè ẹni tó mú kókó òkú lọ́wọ́ wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ní ọ̀gá fẹ́ gbìyànjú láti gbé ọlọ́ọ̀bà àdìsọ́lá síwájú láti kọ́fì ìta bí báyìí. Ẹ pé nígbà tí ẹ wá ṣe nǹkan ẹ wá rí ọlọ́ọ̀bà àdìsọ́lá rẹ tó wà ní alhamdulillah alhamdulillah ìbéèrè alákòókò ìbéèrè alákòókò ìbéèrè alákòókò ọ̀gá náà. حديث جابر بن عبد الله رضي الله عنه كرام أها في كتاب النبي صلى الله عليه وسلم تبع في لبان وقتها ẹ̀wọ̀n sọ pé tó bá fẹ́ lọ bá wọn àwa náà sì sọ pé tó bá fẹ́ lọ bá wọn dáà ń sọ ni pé tí ibi tó wà ibi tó wà tí ibi tó ta wà pẹ̀lú sùkà ẹ̀rọ ọ̀mà bá gbogbo àwọn ọ̀tá ẹ̀kẹ́ láti ibi tẹ́tẹ́ ànábìsọ̀rọ̀ bá àtẹ́lẹ̀ wà títí dé ìrìn oṣù kan ẹ̀rọ ọ̀mà bá gbogbo ọ̀tá ń dà sọ́nù ànábì ọba àfẹ́ lọ bá wọn jà bàbá àmọ́ fẹ́ lọ bá wọn jà gbogbo ibi tó bá dé sí ibi tó ta bá wà kó sùkà síbi tí ẹsẹ̀ anabi sọlá ìṣẹ̀lẹ̀ wà ẹ̀rọ ọmọ bá wọn bó wàá lọ kàtà anabi ti súnmọ́ pẹ́kípẹ́kí nàgbé bẹ́ẹ̀ rò wọn lágbára jù ṣẹ̀dá sọ tó ṣùgbọ́n pé ká gbé ọlọ́run síwájú ká èdè inú ó kù díẹ̀ káàtó tá a là wá kí la já mọ́ ká gbé ọlọ́run síwájú yóò bá ìrìn lò fún náà so wọn sọ pé ká máa wò ó bí ẹni pé èsì pa gbọ́lọ̀ síwájú ọmọ wò bí ẹni pé ọlọ́run bẹ wájú rẹ̀ an ta'budu Allaha so lẹ́yìn náà nùtẹ̀ òkè ìdá àmọ́ sọ́gbóló wa lò torí ká má bàa tẹ́lọ̀ láì mọ̀. so kọ́ ọmọ wò bí ẹni pé ọlọ́run òfin bẹ wájú rẹ̀ kọ́ ọmọ wò bí ẹni pé àlùjánnà ń bẹ lápò ọ̀tún rẹ̀ kọ́ ọmọ wò bí ẹni pé náà bẹ lápò òsì rẹ̀ kò sí ní burú mbẹ tí ọmọ akérò mbẹ kó lè bá ọmọ akérò rántí ọlọ́run. ṣùgbọ́n ká máa sọ kọ́lọ̀ àlekè ọlá àti sọ àgbọ̀dọ̀ máa lo olùgbòlò àwọn ọmọ rẹ̀ nínú kó máa gbogbo ní ọ̀rá nítumọ̀ lò kí ni àlekè ọlá ọlọ́run ga ní ọlọ́run tó ga ọlọ́run ọba tó ga jù ní ọlọ́run ọba tó ga jù ọlọ́run ọba tó má jù ní ọlọ́run ọba tó má jù ọlọ́run ọba tó ga tó ní ọlọ́run tó ga tó gbogbo ọ̀rọ̀ tó bá ti clear ẹ ló fọlọ sábà ti analysis lórí àlekè ọlá yẹn ó mú àwọn tòmọ tó dáadáa ni torí rẹ̀ àgbọ́dọ̀ lò Ọlọ́run ọba tó ga jù Ọlọ́run ọba tó ga ọba tó má Ọlọ́run ọba tó má jù ga tó gbangban jẹlẹ jẹlẹ ọba tí gbí gbangban rẹ̀ gbangban so eléyìí láàmú àlòkè ṣe pé àlekè ọlá kan táwọn ṣe ń pè mí àgbà ìṣe wọn ní pé pé gbogbo àwọn tí yìí máa ń gbọ́ èèyàn dáhùn pápájọ ní àsìkò àlùfájà ló jẹ́ pé èèyàn máa ń gbọ́. alhamdulilayi tí wọn máa ń pè irun jẹ ọ̀kan lọ lákòókò kan fọtọkùnlọ àmọtọkọ àbò iye tó bá lè dáhùn lọ dà tó bá ti wá fẹ́ pọ̀jù agbára rẹ lọ ẹyọ kan tó ti kọ́kọ́ ń dáhùn dáhùn rẹ lópin òmíì tó bá ti wá sẹ́kù kò lè dáhùn ṣùgbọ́n tó bá ló dáhùn mẹ́wàá lẹ́ẹ̀kan náà o lè di ọlọ́nà kọ́ ọ má rí kàtọ́ yanjú kò lọ dá nǹkan náà. àwọn tó bèrè pé lẹ́yìn ìmọ̀ ṣé sáfà àpá ọ̀tún ìmọ̀ tó gbọ́dọ̀ gbọ́dọ̀ fún kí n tó lè. yé sọ gbọ́dọ̀ ọ̀dà pé kó kún ká tó kún apá òsì. ìbéèrè mi aláàkọ́ pé nípa ti tàyámù mi tí èèyàn bá rìnrìn àjò gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa pé èèyàn lè ṣe tàyámù kalẹ̀ ṣáájú ẹ̀ fún àtọ́bẹ̀ àti ìdílẹ̀. ok nǹkan tí mo fẹ́ béèrè nípa tó ní pé ṣé tó bá yẹ pé bí kọ́ọ̀sì nìyẹn fẹ́ kí so fẹ́rẹ́ fún àtẹ̀fẹ́ kí zoro àti áfíríkà kù ṣé. àlàyé lè yàn bọ̀ àlàyé lè yàn bọ̀ ìbálẹ̀ ti tẹ̀yẹ́ mú nǹkan fún ìrún tó ju ẹyọ kan lọ àlàyé rẹ̀ mọ̀ tá a bá ti ṣe wa béèrè nígbà tá a bá parí. nàìjíríà kejì tí mo fẹ́ béèrè ni pé nípa ti pé gbogbo ilẹ̀ lọ́wọ́ so ó dàbí pé nínú àwọn kèfèrè wà táwọn náà wà rí ọ̀fẹ́ nítorí mo rí nínú àwọn daily magazine tí wọ́n ti ya àwọn mùsùlùmí tí wọ́n ń kírun nínú ọjà kan bọ̀wádìí ṣọ́ọ̀bù tí wọ́n ti wá ń kírun yẹn nǹkan tí wọ́n tà ní ṣọ́ọ̀bù yẹn òun ni bí àwọn àwòfẹ́lẹ̀ obìnrin àti àwọn attachment tí wọ́n máa ń fi sórí so wájú show glass tí wọ́n kó sílẹ̀ làwọn ọmọ ya ti ń kírun so tí wọ́n á yà bẹ́ẹ̀ so ẹni àwọn akọsílẹ̀ pé aládé ẹ̀dùn yẹn sùnwọ́n abẹ́bẹ̀ ìfẹ́ tí ìkankan àgbo burú níbi báwọn ènìyàn ṣe kírun níwá yìí. kò sí kankan tó burú tó bí ẹ̀yìn kírun lẹ́ǹdì ìgbà tí èso pé inú ṣọ́ọ̀bù rẹ̀ ti ń tàkàkùtà lẹ́ ti ń kírun náà àbí ti ń tàlẹ̀ ń wo gbà tó ń kírun. Thank you tí wọ́n máa ń. ala kulli hal mọ́sálásí ìpè àyè ibi tá a ti lè kírun gbogbo òkè pẹ̀ yàtọ̀ síbi tí ọ̀tọ̀ láti kírun láti lè kírun ṣùgbọ́n tá a máa ń sọ̀rọ̀ ibi tí wọ́n kọ́ ọmọ ẹgbẹ́ mọ́sálásí láṣẹ ọwọ́ bí tá a wà yìí láti mọ́sálásí òde ńkọ́ kó láti òde mọ́sálásí kò sí tó burú nu kó kírun lóde mọ́sálásí torí kọ́ lọ́ọ́ yọ̀ǹda bí gbogbo bíkíbi ló ti lè kírun ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ nígbà míì pé àwọn èèyàn rọra yọ búlọ́ọ̀kù méjì méjì wọ́n mọ wọ́n máa kéjì rẹ̀ wọ́n máa kírun bẹ́ẹ̀ ṣé mọ́sálásí ni àbí mùsọ̀lá masjid náà ni nítorí pé anabi sọlá àṣìṣẹlẹ ọsàn fún man bana lillahi masjid ọwọ ìtàfi kan ọwọ masjid làkín qaidal insha ẹ ti kọta sẹwọn kẹyìn náà ní dáadó mbẹ inshàlá tẹ bá tún ti rówó blọọkù mẹ́rin tẹ bá tún ti rówó blọọkù mẹ́fà tẹ bá tún ti rówó blọọkù mẹ́jọ tẹ bá tún ti rówó inshàlá àdá tẹ bá tún mú sọlá ẹ̀yìn masjid náà yàtọ̀ sí ibi tẹ̀ sí kírun lóstẹ̀lì torí ibi tẹ̀ sí kírun lóstẹ̀lì pálọ̀ ni àbáwọ fúláàtì kọ̀ọ̀kan gbà mí yàrá kan ni nínú àwọn yàrá tó wà ní ààyè kírun ni kò ní gba ìdájọ́ mọ́sálásí gángan nípa pé mọ́sálásí la yubaa wa la yushtara wọlé ayé òrọ̀ wọn kì í ta mọ́sálásí wọn kì í ra mọ́sálásí wọn kì í jogún mọ́sálásí sẹ́mi pé gbàtà yìí kó délé o ilẹ̀ pé ibi tá a ti máa kí ọ̀rọ̀ yìí kí ọba ti lọ́la nìsín tí bàbá ń lé tó bá fẹ́ ta lé sí ọ̀yọ́ yàrá nsọ́tọ̀ wọ́n yìí sì ta mọ́sálásí wọ́n yìí sì ra mọ́sálásí ṣùgbọ́n wọ gbàtà yìí kírun bẹ̀ tẹ́ bá fi ọwọ́ mọ́sálásí fi wọ̀ tẹ́ ẹ̀ máa fi lọ́kù lọ́ fi lọ́ gbogbo gbàtẹ́ bá ti wọ ọbẹ̀ ẹ kí tahiyat al-masjid àbí òye wa ẹ kí tahiyat al-masjid gbogbo gbàtẹ́ bá ti wọ ọbẹ̀ ṣùgbọ́n kò ní ìdájọ́ mọ́tíláṣí lágbọ́n pé a lè ta a lè ra àìjogún rẹ̀ yàrá ni nínú yàrá lé bàbá ńlé àmọ́ tó náà bá fọwọ́ sí pé yẹ ó di mọ́tíláṣí tó wọ́n wá yọ sọ́tọ̀ bó ṣe wà náà wọ́n yọ sọ́tọ̀ tó bá di kó fẹ́ ta lé lọ́la tó ní tabẹ̀ torí ó ti di tọ́ lọ́ọ̀ táwọn ọmọ rẹ bá sì ń jogún lé wọn ò ní pín bẹ́ẹ̀ máa tóró ti di tọ́lọ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. wọ́n ní kí ló ṣe irun èèyàn tí èèyàn bá gbàgbé láti ṣe ìrántí tí ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì nígbà bá jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì àbùkù bá rùn èèyàn tọrọ àforíjì ṣùgbọ́n lọ́dọ̀ imam ahmed rahimahullah ṣíṣe irú rẹ̀ tó bá pọ̀ màmá síbẹ̀ ni irun rẹ̀ bàjẹ́ tó bá ti filẹ̀ látàrí ìgbàgbé wa ti sùjúdù sáà torí lọ́dọ̀ imam ahmed ó ń pè ní wájibun min wajibati salat wa man taraka wájibun min wajibati salati amdan batala salatu wa in sahwan ajbarahu bi sujudi sahwi tó bá pọ̀ màmá ni irun bàjẹ́ àmọ́ tó bá ti gbàgbé ṣùgbọ́n ẹbí mú ọ̀tọ̀ ní wájibù ọ̀tọ̀ ní fọ́rù lọ́dọ̀ ìmáàmù Ahmad ṣùgbọ́n wájibù ní fọ́rù lọ́dọ̀ ìmáàmù Malik torí ẹ lọ́dọ̀ ìmáàmù Malik wọ́n sọ pé gbogbo eléyìí kọ́dà kìí ṣe súnà fàdílà gbogbo ń tọ́ sọ ní àárín ìforíkalẹ̀ méjèèjì fàdílà àti lọ́lá lásán tó bá filẹ̀ lábà náà. wọ́n ń èèyàn fẹ́ ra lé tí mọ́sálásí ń bẹ nù ẹ̀ tòun sì fẹ́ wo gbogbo ẹ̀ tó tún kọ́ ọ wá fẹ́ fún ọ lówó tó ń fi kọ́ mọ́sálásí bòrí. ilé yẹn insha Allah kò sí tó burú mbẹ lópin ìgbà tó bá ti pé wọn ò bùkátà mọ́sálásí ládùúgbò mọ́ tí wọ́n bùkátà ni wọ́n bùkátà tí wọ́n bá bùkátà pẹ̀tọ́ torí pé lábẹ́ òfin ṣẹ̀rí àtẹ́kọ̀ọ́ wọn ń pè ní istibdalul waqf ní ìsìn mọ́sálásí tó bá ṣẹlẹ̀ pé àdúgbò ìyàwó èèyàn gbé bẹ̀rẹ̀ àbáwọn tí ń gbé bẹ̀ gbogbo wọn ìfẹ́ mùsùlùmí má ìbẹ̀rù kí mọ́sálásí ọmọ lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ wá tà fẹ́ni tó fẹ́ sọ bí ìdílé owó yàn ẹ kò ẹ lọ kọ́ mọ́sálásí sí bòmíì táwọn mùsùlùmí wà tẹ̀lé ìrànpẹ́ ní ìṣẹ̀dál alwọ́p eléyẹn náà tọ́ ní madhabul hanabila lásán kò tọ́ lọ́dọ̀ màlìkìyà mọ́sálásí ọmọ pẹ́ńpẹ́ láíláí kò bá dé pẹ́ ẹ gbọ́dọ̀ gbé kó mbẹ lọ́dọ̀ malikiya torí di eléyìí báyìí imam malik ni ẹ wo inú àwọn mẹsàlásì àwọn sàábẹ nù ó ti wó ti dè pẹ ẹnì kankan gbọ́dọ̀ kọ́lé bẹ kò rí lónìí o sọ̀ntorí pé lọ́dọ̀ àwọn hanabila àwọn sọ pé ọ̀tọ̀ ká gbé láyé ibi tí ó ti wúlò mọ́ lọ sáyé lọ́sẹ̀ kọ́rọ́ tí ló yẹn pé tí wọ́n fọ̀ bá wúlò máa ń bì mọ́tíláṣí ní sin yìí lápèjúwe àwọn èèyàn gbé bí má àmọ́ àwọn tí ń gbé bí gbogbo wọn gédé kèfèrí ni so á ta àyè yìí fẹ́ni tó dá wa lójú pé lé ní òsì ní ó lò fún yẹtọ̀ pé ọ̀sọ̀ di sọ́ọ̀tì so àwọn amówó yìí àwọn àlọ́ kọ́ mọ́tíláṣí síbi tí bùkátà ti wà fún mọ́tíláṣí torí ẹrú ẹni tó fẹ́ ra lé kí mọ́tíláṣí wà yẹn lópin ìgbà tó bá jẹ́ pé mùsùlùmí ò sí ládùúgbò má mọ́tíláṣí ò wúlò ń bẹ̀ mà agbowó wọn lọ kọ́kọ́ mọ́sálásí bò wọn àmọ́ tí wọ́n á ní bùkátà sí offline gbọ́dọ̀ ta mọ́sálásí máa lé irú ìṣe máa ń kọ́lé tó lówó kọ́lé tó ra yọ ibì kan ní mọ́sálásí kan bẹ́ẹ̀ so tó bá ta lé ilé ló lè tà kò lè ta lé ọlọ́run àbí òye wa so àwọn èèyàn máa wá kí òun bẹ̀ láéláé ọjọ́ ìbùsùn jẹ́ wàhálà ìkùnsùn ṣàlàyé àwọn àyíká pé àlékún ń bẹ. àlàyé wọn ń bọ̀. bí àwọn tí ẹ tó bá wà ní poli kọtọ yìí fún bí ọjọ́ mẹ́ta lórí ìjà pé ibi tí wọ́n tún wọn lé wọ́n yí àjọ wọn sọ̀tún bẹ̀ tí ó máa tún àdúgbò ní fún mi. irú eléyìí ń tọ́ da jù ni pé kí ọmọ ti béèrè irú rẹ̀ ẹni tó bá bára rẹ̀ nù rẹ̀ tó béèrè. ọlọ́mọdé abára wa mẹ́. torí pé ẹrù ń bà wá tí wọ́n bá ń béèrè irú béèrè bá wọn irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nù sẹ̀rí àwọn láti sẹ̀lù àn àṣìyá ìtòbìdẹ̀lẹ́kùn tẹ̀sọ̀kọ̀ àwọn béèrè tó ti pé kí wọ́n ṣàlàyé rẹ̀ fún yín ìjọba ìlọ́kàn jẹ. Thank you àwọn kòtún tọkàn àwọn mọ́sálásí lọ mọ́sálásí lélẹ́yìn náà àní pàkan rẹ kankan àwọn àdúgbò tọkọ mọ́sálásí yẹn àwọn ni òsè làákàyè wípé ṣẹbi mọ́sálásí ti wà kí ẹ tún kọ́ka sí gémù rẹ̀ sí nǹkan tẹ̀ kan lè ṣe ni pé tó bá yẹ pé ọ̀nà tá a bá wọ bẹ̀ kò lè ṣe ṣe àfi ká gbanú lé rẹ̀ bàbá yìí bá wa yọ ọlẹ́kùn kátà gbọ̀n tá a máa gbà wọ à ń kọ́ lè jọsìn kí ẹ ṣe ń torí competition o kí ẹ ṣe ń torí competition pé ká kọ́ mọ́tíláṣí kí mọ́tíláṣí ó wà kí ẹnìkan mọ́ kírun bẹ́ẹ̀ àbí ká kọ́ mọ́tíláṣí kó lè bàa jẹ́lẹ̀ fìtínà láti máa fèsì fúnra wa a'udhu billah so mọ́tíláṣí bá ti wà gbogbo wa ká lọ́ mọ́ kírun bẹ́ẹ̀ mọ̀ so tí wọn náà wá ti lówó tó fẹ́ kọ́ mọ́tíláṣí kọ́ sádùúgbò mi mọ̀ níbi tí òṣìṣ so nísìnyí irú lóyún nísìn àdúgbò pọ̀ rẹpẹtẹ tó sì mọ́tíláṣí mẹ́ẹ̀ ẹnìkan á lówó o tún wá jẹ́ pé bíbí náà ni wọ́n kọ́ mọ́sálásí sí ibi náà ló náà sákọ̀ sí lé lọ́kọ́ tiẹ̀ sí ráńdà oṣù mọ́sálásí kankan bẹ́ẹ̀ lọ́kọ́ sí àdúgbò míì àwọn àdúgbò pọ̀ rẹpẹtẹ tí oṣù mọ́sálásí ń bẹ lọ́kọ́ bẹ́ẹ̀ torí pé bíbẹ mọ́sálásí níbi tí oṣù mọ́sálásí kí wọ́n sì máa pè wọ́n bẹ́ẹ̀ ìpolongo ẹ̀sìn Islam náà. Kò sí kí ló fà tí kò síbi tí yẹn ti lè wẹ̀ tí ó bóyàn láti rí tí yẹn ti ti wà kò rí lórí ìgbà tí wà ìṣàlọ lórí torí pé àní sọ pé kọ ọmọ wà á wẹ̀ kọ lọ sí torí pé ńgbà míì eléyìí ló lò ò ní wá lọ ti sọ pé burú à ah, dáadáa dáadáa wọn àgbà tẹ̀yàn bá mọ̀ ma. tí ọ̀mà kọ́mọ kọ́ kì í sọ̀rọ̀ àyàn ní ká kọ́ nípa ní ká lò tá a bá kí lẹ́yìn ìjẹ́bú dàgbà tó sọ pé ẹnìkan tí ó ń lé àdánù nígbà pé ó wọ kẹsìrọ̀ bàálù ló ń wọ ìdáwọ́ kẹsìrọ̀. kẹsìrọ̀ pípé tó tó lẹ́rìí fóun fóun lo ẹ̀gbà ọwọ́ irú ìdáná sọ pé sòràkà yọ padà lò kò tó lẹ́rìí torí pé ìwé ṣe sòràkà ó sì lè tó bẹ́ẹ̀ lò kìí ṣe gold kìí ṣe silver bí rọ́bà dáná di mọ́ of Manchester of Chelsea nígbà tí èyàn ṣe pé wọ́n fẹ́ tọ̀ tí èyí pọ̀ wà fún títà ẹ̀rọ pé tó bá ti fi Man of Mayu. U tó bá ti fi sọ́wọ́ bí ìgbà tó ṣe pé you are for sale tó ti dá dé because wọ́n bá polówó ọjà láì gbowó abẹ́rẹ́ mọ̀túmọ̀ rẹ̀ gbogbo ẹ̀wù tẹ́ wọn náà tó ń pọ̀ nǹkan sí ẹ̀ máa polówó ọjà ní NTA tí ò gbowó lẹ́yìn sòrọ́jú nàìjíríà tí ò gbowó sọ́dá bẹ́ òkúkú dá bẹ́ sọ́dá bó ti jẹ́. lẹ́yìn náà tí a máa fi rọ́bọ̀ ọwọ́ sọ yẹ ẹ̀yàn ẹ̀dá kùtùrù tọ̀lọ́ ẹ̀ dáhùn sọ yẹ ẹ̀yàn tó o bá fẹ́ lu aago kò lu aago àmọ́ ká fi rọ́bà sọ́wọ́ bí aróko ọ̀dà. obìnrin tí ń dàrún kí obìnrin tí ń dàrún kí níbi tó ń rẹ̀ dá fìtínà kankan lẹ̀ olóògùn sókè kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti aleykum salaam. bẹ́ẹ̀ni tó bá yẹ pé mọ́sálásí yẹn wọ̀ fúlọ̀ rẹ̀ kò sì sẹ́ni nínú rẹ̀ bàtà rẹ̀ ò sì ní ní ẹnì kankan lára kọjá pé pẹ̀ lásán mọ́sálásí àbí símẹ́ǹtì lásán kò sẹ́ nínú ẹ̀ tàdà kò sí tó burú mbẹ̀ kọ́ wọ́wọ́ mọ́sálásí kò sì fi kírun. sunna anabi ni sọlá àdìsọ àmọ́ tó o bá fi tẹ ẹni mọ́lẹ̀ o ti dáràn lórí pé anabi sọlá àdìsọ là fi bàtà kírun lórí ẹni náà. Kòbúrú ẹ̀ lọ lè kí o. ọmọdé ayé nìkan ti wá. ó wà nǹkan bí potential ẹ lọ́wọ́ àjà òwe yìí. kí ó wà nǹkan bí ọ̀sọ̀ ọ̀nà ni. kọ́mà tó ra foríjì insha allah tọ́lá bàbá tó bá kọ àkọọ́lẹ̀ pé ọ̀dẹ̀ فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ترى إلى ما سويكي gbogbo ẹni tó bá pọ̀ nítorọ àforíjì ọlọ́run bó sílẹ̀kùn rẹ̀ fún níbi tí ò lérò kó mà tọrọ àforíjì inṣàlá yóò náà alaikum salaam. sọ tán wọn ṣùgbọ́n tún kọ̀ntínú ẹ̀rọ kò sí wàhálà so àmọ́ náà fò fún hàn láti pé fáwọn fáìdà tó kú òòrì tó bá rò kíláǹfààní tó kú òòrì tó bá rò bọ̀ tó bá gbé béèrè tó ṣe ni pé tó ṣe é ṣe kó kú òòrò tó yé eléyìí ló wúlò nù sẹ̀ríà bẹ́ẹ̀ òkú máa rò súnà anábì sallallahu alaihi wasallam fi hàn pé tó bá ṣe kù ìgbà tó bá mú ẹ̀mí rẹ̀ lọ so yóò rí àwọn ẹ̀tọ́ mọ̀. yóò máa bí wọn pé sí ẹ̀rí lágbájá lágbájá náà ti dé sọ wọn mọ̀ pé àwọn ò rí ibẹ̀ wọn tún máa jọ dàrú pé àbí bíbá àwọn mú lọ ní ilé yà àbí bí ire wọn mú un lọ ní eléyìí báyìí Islam Ibn Taymiyyah rahimahullah wọn ní báàkì kan tí wọn ṣe nípa pé sókù máa ń ró bẹ́ẹ̀ ẹ̀mí òkú wọn máa ń ríra wọn pàápàá jùlọ òkú bá kú àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ní àkókò tún wà ọnụ pé àwọn ẹ̀mí tó ti kú yẹn so ṣùgbọ́n ka amru ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀lẹ́ ayé pé láyé bì tá à ń ríra lónìí à ń ríra so ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ̀mí ni ọmọ rí kíni ní ọmọ rẹ mi so nítorí ọ̀rọ̀ tọ̀run yàtọ̀ sí ọ̀rọ̀ ilé ayé náà. láti sọrí Ibn Sayyad ẹnìkan nínú àwọn èèyàn tí ń bẹ Mẹ́dínà wọ́n rá àmì kan nínú ṣèṣì rẹ̀ pé ó fẹ́ jọ kó dàjà ọmọdé àwọn kankan abàmì ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ yẹn pé bá pé ni tètè pa kí kálukú ó sinmi pé láti ayé nù ẹni gbogbo ti ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀ fìtínà dàjà ló ń bọ̀ ọ́ fìtínà dàjà ló ń bọ̀ ọ́ sẹ́mi pé ní ìsìn tó bá wà hàn kó ní ah, kí kálukú ó sinmi kí wọ́n sọ̀ntorí ẹ̀ ọsọ fún anabi sọlá àti fún wọn pa sọba pé dàjà nánu sọlá anabi sọlá àti sọlá sọ pé ènìyàn kò ní o fẹlẹ tó sọlá pààlẹ tọba pé dàjà ni Ọlọ́run ní fún ọ lágbára àti rí pa tọba sì jẹ kó ní èmi ti tó láti gbà yín lẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀yẹn ni pé ẹ máa wo hekima tó wà mẹ o anabi èyí sá lọlọrun kọ pé yọ pa sanabi èyí sá bá jẹ ni tí ó rí anabi wo rí pa mi bá bí àwòlá ẹnìkan ànábì wa gan ló tẹ̀ rí pàjù sẹ́mi kọ́ lọ́la ju gbogbo àwọn ànábì lọ sọ ilé ìjọba oṣù jẹ́ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ láti ńlá ni mo fi nǹkan kan pamọ́ fún ọ kí ni sọ òní tó ànábì ni ah, ó lè kọjá bí tọ́ wa ní tí mo fi pamọ́ fún ni dùkán èéfín òun á ní dùk orí pèjá kìí ṣe kìí ṣe dàjà táwọn èèyàn ti wá sinmi fún un kí kọ́ mọ fìtínà ara rẹ̀ ìtọ́jà bó ti jẹ eléyìí túmọ̀ sí pé Dajjal yẹn sétí ń bẹ lónìí àbí òtún sí kò sí tó fi hàn wá pé kò sí kò sì sí tó fi hàn wá pé ń bẹ so torí pé àdéhùn tó wá nínú sọ̀rọ̀ Muslim tó fi hàn pé àwọn kan rìnrìn àjò wọn dé ẹrẹ́gùsù bìkan rẹ́nìkan tó ṣe ń tírìn tó fẹ́ já gbogbo tó ń sọ nípa Dajjal lọ́nà lára rẹ̀ kó lójú kan ni kò jóun ó sì lè má jóun so àlẹ́rìí tó sọ pé ó ti wà àtìlẹ́rìí tó sọ pé kò jí ìsì so ṣùgbọ́n ti wá ni pé ọlọ́run dàpọ̀ sọ wa níbi fitinẹ́sì lẹ́sẹ̀ ìdẹ̀jà kẹsẹ̀ pé táwa gbé kámẹ́rà sáàmù wa lọ wá bẹ́ẹ̀ bàbá yà fọ́tò tó rò pé yé subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk